fẹ́ gbé gidina ọ̀la rẹ òní wọn pé kó sórí rẹ kẹfọn náà ti sọ nínú sọ̀rọ̀ ti tàkọ ọgbọn ayà kẹrìnlá yá ayúwa lẹbi na amẹ ìnàmí azuwájìkùn wa òwúlẹ̀dìkùn àdìgbàlẹ̀kùn fàdàrú lọ́ni agbẹ̀yìn olùbàdó òdodo dájú ọ̀tá ń bẹ fún yín ọ̀tá ń bẹ fún yín nínú àwọn ìyàwó tẹ́lẹ̀ ní àtàwọn ọmọdé ẹbí ọ̀tá wà fún yín bẹ́ẹ̀ fàṣìlẹ̀rúhùn ọlọ́sìn yẹn sọ̀rọ̀ fún wa. ìyàwó ẹ̀ i love you i love you àwọn ọmọ ẹ tó lọ́ máa lè ní ilé síta tèmi tẹ́ máa dáka ọlọ́ni àwọn ọ̀tá ń bẹ fún yín nù ọ́. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ọ̀tẹ̀ tí yóò máa tọ̀dọ̀ ìyàwó àtọmọ wa bá yàn ó ní í ṣe pẹ̀lú gbígbégi dínà ẹni kíkọ́ dínà ẹni láti sọ. yẹn ń gbéyàwó ẹ̀ tí ọba bẹ ṣe tọ́lọ̀ yóò máa di ọlọ́nà. àwọn ọmọ ẹ tó bá fẹ́ ṣe tọ́lọ̀ wọn níjẹ́ kò sí. nísìnyí tí ọba ń sọ pé wọ́n ti pèpè fún sọ́lẹ̀ sọ́lẹ̀ tó máa ṣẹ́ èmi lọ sí mọ́ṣáláṣí ó lè dẹ́gbẹ́ dídí ìgbà ìyàwó lọ́mọ sọ pé ṣé mọ́tíláṣí ló ti ẹ̀kọ́ ọ̀rọ̀ sí yàn kàn ilẹ̀ ti sọ fún yín láti ẹ̀kọ́ pẹ́yìn romi kíkù tẹ̀ lọ́wọ́ rọ̀ àbí àbólú kíkẹ́ búlú ẹ̀wọ́ sọ̀tà ti tẹ̀ máa tẹ́lu ẹ̀gbọ́rọ̀ ìlú náà bá mọ owó pé ah wọ́n bá jẹ́ kí n lọ gbọ́tọ́ lọ́nà nígbà tí wọ́n bá ti sọ láti yẹn tẹ́ mọ̀ ń gbọ́ ó kìkì nílẹ̀ ti kú kalẹ̀ kẹ́lẹ̀ tó dé ṣùgbọ́n náà bá mọ owó pé ah, ah ẹ̀wà kíá ni ẹ̀wà kíá ni ṣùgbọ́n wọ́n padà wọ́n á ókè ókè mo wọ́ wọ́n ti wọ́wọ́ ó ṣe é ṣe kí n bára kà tán àbá. ọ̀gá assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah ó tó tó ìyá ọmọ ẹgbẹ́ àgbẹ̀ wọn ti sọ láti mọ̀ díẹ̀díẹ̀ torí pé ètè burúkú ti ń bẹ lọ́dọ̀ àwọn obìnrin pàápàá ti lọ́mọ àbájá kan di ilé tíkẹ́tì nílé tẹ̀sán ọ̀ọ́d àti bá ti yẹn ti ọ̀rọ̀ ọ̀hún fún mi ọ̀pá mẹ́rin gan iná lọ́wọ́ fẹ́ ṣe lábẹ́ abọ́rẹ́ tó yìí lè ṣe torí tọ́ máa tìyàwó sísọ ní àdúgbò àgòní mẹ́tíláṣí ọjà dá sí tọ́ lọ́rùn tó wù ó dẹ̀ kọ́ mẹ́tíláṣí kárí bí káàkiri máa sọ. wọ́n sì lẹ́mìí pé ṣáàlọ́ ó dúró ní five hundred thousand sí iṣẹ́ yìí tọ́ba ń lè sọ létí ẹ̀mí abẹ̀mílọ̀ náírà abẹ̀mílọ̀ náírà wọ́n fẹ́ ti dájú láti. ọlọ́mọdé sí ọkọ̀ fẹ́ ọlọ́mọdé sí ọkọ̀ fẹ́ ọwọ́ akọ àti ìwé nìkan mùsùlùmí lálùkù. ọlọ́run bá bẹ̀rẹ̀ sí rògbà òdodo ní five hundred k èyí ṣe é o. ok àdàlẹ́ ẹ ló lọ rò pé kí n sílẹ̀ máa fi fi fi dàgbà náà lẹ́sẹ̀ bí báyìí náà ti wà á bẹ̀rù ló ń tẹ̀ odò kan láti ló bá wọn wò pé àwọn adáàbí ìsìnkú tàbẹ́ wọ ní sí àwọn àwọn níbi wa ní amára tí ní amára tí ní amára tí ní amára tí ní tó ọ̀nà tó ká ìyàwó tó gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kálọ́ máa bọ́ àwọn apẹ́ ẹsẹ̀ sílẹ̀ àti ọba lọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ńtẹ́tà àwọn kẹlẹ́ ní kíláàsì yàrá rí pé ìwọ tí wọ́n tún ti dán márùn-ún kò ìmọ̀ràn àdánù ibi kàkà kó five hundred thousand lẹ̀ ó ti tó pé kó fi fifty thousand lẹ̀ lọ́ba rí fi five thousand lẹ̀ ìkẹlẹ́ فلا حول ولا قوة إلا بالله سبحان الله قل ما صار في آية سبب رجل سقال هو يأخذ من تجتين ولا تطلع هو ما دوم كوبا ثم كوبا بابا أبس الطلع أبس لسان محمد صلى الله عليه وآله وسلم وما تاوي يسعي يعني العبرة بعموم اللفظ لا بخصوص السبب ìtumọ̀ àyà yẹn fẹ̀ ju sábàbí tó mọ́ wa lọ. nítorí pé àyà yìí ó ti gbọ́ yó láì má sábàbí tó mọ́ wa. òfin ṣẹ́ríkì àti sọ ìpè tí àyà kan bá wá àbí àti tàbí Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí àgbọ́yé rẹ̀ rọrùn láì má sábàbí tó mọ́ wa. a pé ìtumọ̀ rẹ̀ tọ́fẹ̀ tó gbòòrò ńlá màá fún. kì í ṣe ìtumọ̀ sí sábàbí lásán mọ́ wa. bó tilẹ̀ jẹ́ pé ohun tí sábàbí mú àwọn oní ọkọ wọnú rẹ̀ dòkú lẹ́nu ọ̀wẹ́lì yẹn àwọn nǹkan mìíràn ti tẹ̀lé ìfẹ́ lọ́tà ọ̀tá ń bẹ fún nínú àwọn ìyàwó yìí o ọ̀tá ń bẹ fún nínú àwọn ọmọ yìí o níbi pé wọn àti kẹ́kẹ́ sí lọ wọn àti kẹ́kẹ́ sí tó lọ wọn àti kẹ́kẹ́ tẹ̀lé tà nínú Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tó o sì tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ tó ń gbọ́ onísúnà náà sọ̀rọ̀ bá àìsílẹ̀ ńlá àgbọ̀dọ̀ kọ́ àgbọ̀dọ̀ mú pò ìrùn bá ń pọ̀ ìyàwó bá sọ pé it's one of the two wá fọ́ọ̀mù kanú àwọn méjèèjì ìdílé àpò fọ́ọ̀mù gbàrẹ́ àti kọ̀kọ́ mọ̀ ó ṣe tán láti máa lọ bá ti máa kó máa fa òdì sínú ọmọ tó bá ti máa kó àfihàn gbàrẹ́ lẹ̀ nítorí fàtọ́kùnrin mi ò fi ní irun àwọn sábàbí kan bẹ́ẹ̀ náà ni ẹlòmíì sábàbí tiẹ̀ ní ìyàwó ọwọ́ àti kan máa wò mí bàbá gbogbo ni mo ti ní mi lẹ́fẹ́ ẹ dákun tó lọ. ṣé ọpọlọ fẹ́ ní àbáráyé? ṣé náà làwọn ọmọ dáàdì ẹlùkùnmáà láàrin àwọn bàbá bàbá yòókù ẹ tún bàbá rọ ni wọn lò lùkùnmáà just because of irun gba rẹ lọ́wọ́ àwọn ọmọ ń pariwo ìyàwó kan ṣe ń gbádùn ọgbà mẹyẹ lọ́dọ̀ tí mo ìfún wọn ní ẹ̀wù tó bá lé kún sí kókósẹ̀ inú nálẹ yóò ti gbẹ̀san rẹ̀ làwọn sọ pé mi ìfẹ́ mi tó mọ̀ wọ òkòtò dáńpé tó òkòtò rẹ̀ kún awọ́lẹ̀ ní bọ́ọ̀sì àmọ́ fẹ́ kó ló tó ṣà àǹbá rí ẹ mọ́mọ́ àkọ́kọ́ lágbẹ́dá ni ọmọ tó tọ́ kí náà tó lọ́kùnrin ọmọ wọlé ọmọ gbálẹ̀ ọmọ ìyá ń kalẹ̀ fi ta ọ̀wé. ni nínú ìtumọ̀ ayà yìí ó ń bẹ sínú àwọn ìyàwó a ajá wọ́n lè máa gbìyànjú àti gbẹ̀mí ẹ̀ wọ́n lè pé owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ó ti yẹ kó lu àwọn ebi ọ̀pá wọn wọn àwọn tó báyìí ní tó ti mú ọmọ kó fáwọn báyìí náà àwọn ti gbàgbé tí wọ́n bá kówó ọwọ́ ọ̀hún ọ̀gbà èyí tí wọ́n bá gbálẹ̀ wọn kò kò ní lé fún wọn wá bẹ̀rẹ̀ pọ̀. tí ó ní ìyàwó sọ fún wípé kókó nípìn tòun nínú dúkìá rẹ̀ oníṣẹ́ ti kú ní torí pé gbọ́mọ̀jà kò kú ní bẹ́ẹ̀rẹ̀ àwọn òsì kù ṣùgbọ́n ìyàwó sọ bẹ́ẹ̀ tí wọ́n ti máa pín dúkìá báwọn láti fi ẹni tó lówó tó kú kété kéyàwó sọ pé òun bẹ kẹ bùn lówó kété tẹpẹ yìí ló wù ilẹ̀ ẹgbẹ́ sọ dúkìá yín dẹ́bùn fáwọn èèyàn yín láàdùn kó tó di pẹ́ kú pé ọwọ́ àwọn ọba ń tọ́ba sẹ́kù lẹ́yìn ìgbà tí wọ́n bá kú wọ́n máa gbìn òun nípìn ogun bàbá ní òde bẹ́ẹ̀ ó ní kí àwọn fún un nípìn tòun nínú dúkìá wọn bí èèyàn bá kú ìpín dúkìá rẹ̀ ìyàwó bá yarí lọ́ba bínú ó wá tutù rí eléyìí lọ́wọ́ àkókò lè bàbá ó ní òun lè gbà kó tó fọ́ọ̀kàn mọ́ ẹ̀sùn pé tóbi ṣe kí a sọ ni pé tóbìnrin bá di dà ṣe dá tí ọ̀gbọ́rọ̀ tọkọ lẹ́nu máa nípa bíbá sùn nípa bíbá lò òfin ṣẹ̀rí àsọ ìpínlẹ̀ ọkùnrin ọ̀gbọ́dọ̀ náwó lé lórí mọ́ wá gbọ́ sí àwòrán sí o ó nítorí pé kò fún ní ìpín tó nínú dúkìá àtẹ̀mí ẹlẹ́ni dúkìá ọkọ̀ òun kọ̀ òun kọ̀kọ̀. ẹ̀rọ wá gba bàbá yìí àwọn ọmọ lọ ṣe zìnnà àwọn ti bọ́ọ̀lù láti ọ̀nà àtọ̀tún báyìí àwọn tún ṣe zìnnà mọ́láyé àwọn ṣùgbọ́n pẹ̀lú ìfìyàjẹni eléyìí tó láàmì àwọn padà ṣe zìnnà kí ni táwọn lè ṣe sùn? rí ẹ ọ̀tá lélẹ́yìn lójú ọba tí ọ̀tá ẹni tó sàn tó sàn tó sàn tó sì lọ sí tọ́lọ̀ ọba ti lé wọ̀. tòkí àdìsùn máa fún jẹ́ ìyàwó kí ni ìtumà ipe wọ́n fẹ́ sílé. gbogbo ló àwọn nǹkan wọ̀nyẹn ó ń túmọ̀ sí pé ọ̀tá lè wà fún wa nínú ọmọ àtìyàwó tó jẹ́ pé wọ́n lè máa wọ́nà gan láti gbẹ̀mí wa wọ́n lè máa wọ́nà láti máa sin tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá fi hàn wá ìgbà mà kété pé torí kárọ̀ máa sá kété torí pé kárí ìyàwó sá amọ́tẹ́lẹ́ bá gbìyànjú láti kàn sí ká gbìyànjú láti tún ìyàwó wá sí ká gbìyànjú láti tún ọmọ wá sí wọn ò ṣe é sọlá lẹ̀ fún pété ní gbogbo wọn máa ṣe nítorí pé wọ́n lè jọ tà ní wọn ò ṣe é sọlá lẹ̀ ah, ìyàwó mi ìyàwó mi ó lè pọ́n tuntun ó lè sọ dára jahannam nítorí pé gbogbo àwọn akẹ́kẹ́ ọmọ gbé wá tí wọ́n bá ṣe lákà ìsọ̀rọ̀ ọlọ́run ti sọ ń bí ọmọ pọ́tà lè ṣe fún ọ nínú ìyàwó àtọmọ rẹ wo tí ìyàwó àtọmọ ọmọ gbé wá lọ́padà kọ dínà rẹ láti sìn lọ lọ́padà kọ dínà rẹ láti tẹ̀lé dàda fi Muhammad sallallahu alaihi wa sallam. ìgbẹ́lẹ̀ karùn-ún ìgbẹ́ ìsìláàmù kọ́ wa báwo láti máa ṣe pẹ̀lú àwọn ọmọ wa ọ̀nà wo la ń gbà láti máa rí wọn ọ̀nà wo la ń gbà láti fi dá àwọn ọmọ wa padà sí ìdíyẹ Islam tí wọ́n máa lè fi yẹ ti àgbẹ̀rẹ̀ kókó lójú ọ̀nà Islam ọmọ ó ọmọ kọ́ máa tó ti ya gara wa ọmọ ó ẹni tó ṣe pé kàkà kọ́ máa kí Al-Qur'an ọmọ ọmọ wa kọ hip-hop kàkà kọ́ máa kí Al-Qur'an ọmọ yóò padà sẹni tí ń kọ fújì kàkà tí ọmọ wa ó dé ẹni tí ń sin lọ́rùn yóò di ọmọ tó ṣe pé ọ̀dọ̀ máa sọdá ó tètè kọ́ ọmọ orí bẹ́ẹ̀ mọ́bì lọ́wọ́ ọmọ dínà sí imáyì ọmọ ojú ọ̀nà àwọn kòkì ojú ọ̀nà àwọn ọ̀daràn ìsìláàmù ní ọ̀nà tẹ́fílẹ́ gbárùn wọn wí tí wàá dáwọ́ fẹ́ bá ṣẹlẹ̀ ètò kíkẹ́ tó fàmọ́ra ọ̀ èsì kíkẹ́ tún dání fún ọ èsì kíkẹ́ rọ́ọ̀dì fún ọ èsì kíkẹ́ fún ọ nítorí pé ńgbà tí ọmọ tó bá ti fẹ̀sì sílẹ̀ tọ́lẹ́sì lókùn tó ń fẹ́ máa ṣe ìgbà tó wọn bá ti fojú àlẹ́ sílẹ̀ tó ní ìgbà lókùn tó ń fẹ́ fi sọnà ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ẹ ṣe ìgbáwí fún ní ìgbáwí tó lè mú ọmọ padà ìgbà míì ọlọ́mọ ti sàdáwò fún wa ọmọ wọ́n sọ pé ó di kèfèrí ẹ̀yìn tó rí títí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ là á máa gbà láti fẹ́ ti dáhùn ọmọ abẹ́ padà sójú ọ̀nà wọ́n lè kó ojú ọ̀nà kan sí gbogbo fámìlì ọ̀sán pé lè ti lé jù ọmọ ẹni rọrùn káfí dẹ́kun pàdé àti ló lè wọ́n abẹ́ ẹ̀fọ́ máa rẹ náà ni ẹ̀wọ̀n lójú ó tún máa bọ̀ gbà tẹ́gbọ́tẹ́ kọ́ wá bọ̀ máa wílò nítorí ọmọ ọmọ pẹ̀lú tó ń sọ ọ̀dà nítorí ọ̀pá nàìjíríà ti plan táwọn bàbá síwájú wa sórí ẹ̀. ìwé ilé ìlú lẹ́dí máa sọ fún àwọn bàbá wa o bàbá bí wa sórí Islam kí ni wọ́n fẹ́ lọ sí ibi púpọ̀. ìwé àti pé ilé kúlẹ̀ yín ti lé yín olóró ni yín ti lé yín ọmọ wa sọ pé òun lè ṣe oúnjẹ wọn ti lọ lọ́kàn kó bẹ́ẹ̀ ikú lẹ́yìn bàbá bàbá wọn á tó dàgbà ọ̀dẹ̀ làwọn á bì káyìí kọ̀rọ̀ igun ṣeré ọ̀jẹ́ dayọ̀ ọ̀jẹ́ tìran ọ̀jẹ́ dọ́là ọ̀jẹ́ gbẹ̀mí débi ó kọ́ dáhùn ẹ̀jẹ̀ nù wọ́n á sọ pé wọ́n fẹ́ ṣe ọlọ́run mẹ́jẹ̀ níta bá àwọn bàbá lọ kò ní ta fún tẹ bá àwọn bàbá yín lórí rẹ ìṣèkèlè ní sọ̀rọ̀ ìṣẹ́kọ̀sọ̀rọ̀ ìmọ̀ sára yín dànù yàtọ̀ sẹ́ni tó sọ pé Islam la bá àwọn bàbá lórí ẹ̀ kí ni wọ́n fẹ́ fi Islam sílẹ̀ á ọ̀rọ̀ dáadáa dé lẹ́yìn òní sọ islam òtún ti ṣe yọ òtún ti sàwọn dànù òtún ti ti bá pààrọ̀ fáwọn ẹni tó bá fẹ́ sórí rẹ kọ́ lọ́wọ́ lẹ́lẹ́dàá kó sọ àná ló lórí tọ́mọ bá ti wá rí báwọn islam sọ pé ọ̀nà jẹ́ bàbá wí òun náà ní kẹ́ ẹ yára yíyà ọmọ tó fi islam sílẹ̀ tó lọ́wọ́ sí ma ọmọ tó fi ẹ̀sìn sílẹ̀ tó lọ́wọ́ sí ma ẹ̀sìn lọ́wọ́ sí ọmọ tó ní òun fẹ́ yọ ọmọ kọ́ ọmọ tí wọ́n yà gara wa ǹjẹ́ yọ máa tọ́ ta gbogbo ru wọn islam yọ ọ̀nà tẹ́sí bá wọn ìjà yàrá níjà lọ́nà wọn ní ara ẹ yàrá yín pẹ̀lú jẹ kò ní gbé tòsí mọ́ ẹ lè jìnnà sí mi. bákan náà nínú ẹ̀mí ẹ gbọ́dọ̀ jẹ́ kọ́rọ̀ rẹ̀ kọjá yín lógún náà mí mọ́ nítorí kí dábàá ka ọ̀rọ̀ rẹ̀ mẹ́ta sí ra yé sí lẹ́yìn dáhìn ti gbìyànjú pẹ̀lú ẹ̀jọ́ ọ̀gbọ́n tí wọ́n gbà kò sí sílẹ̀ èrò ní ẹmẹjọ máa lọ dọrẹ ẹmẹjọ máa lọ dọrẹ torí pé ara rẹ lásán ní òsè ẹ ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rú wọn ẹ ti gbọ́dọ̀ bá wọn ṣe kankan pé àmọ́ ah, polóòsè láàmú àgbọ̀tì wà tó ti sẹ lúgbàdùn abẹ́sẹ̀ ní ìsìn wọ́n sì mọ̀ nípasẹ̀ kíláàsì àdúrà ẹ̀kọ́ ni wọ́n á ṣe á ṣe tóra lè sọ wọlé ta nígbà tó bọ́ sára sọ̀rọ̀ ara rà irú ọmọ òfò iná ẹ̀rẹ́ wa mọ̀ wá kó fún un ẹ̀jọ́ lòun ṣe ìsìlámù kpọlá ti rí lè ọ̀rọ̀ Ọlọ́run tó tọ́ nínú Suratul Mujadilah ayà kejìlélógún la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون قال أن يغني الكون ونراوي يكتب tó ti wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run àti ọjọ́ ọ̀gbìndà òkèèyàn wọ́n mọ̀ wá nífẹ̀ẹ́ sí ẹni tó takùtọ̀ lọ tó takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam kódà kó sí pé àwọn tó tàtakù fọlọ́ àti fànàbì wọ́n jẹ́ àwọn bàbá wọn kọ́lé nífẹ̀ẹ́ wọn bàbá ẹ̀ lọ́yọ̀ dáná bàbá jẹ́ abọ́ rẹ̀ bàbá jẹ́ ilé ọ̀gá wọn nílé yìí bàbá rẹ̀ kò ń dáhùn kan nínú àwọn abọ́ bíbọ̀ pẹ̀ ọjọ́ kan nínú àwọn kẹfẹ́rí bóyá tí wọ́n ń bọ jésù àbí bàbá rẹ̀ ọjọ́ kan nínú àwọn ẹni tó tẹ̀ ní àwọn òṣèlú náà kàn kò lè rí mùsùlùmí kan tó pọ̀ lọ́ngbọ̀n tó fẹ́ràn lu bàbá àbí nù kò lè tètè kò lè tètè ká gbọ́mọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni àbẹ̀nẹ́ àbáwọn ọmọ wọn bàbá kan ti tó tún nífẹ̀ẹ́ ọmọ ògùn báyọ̀ kí ló ń bẹ́ẹ̀ bí o lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ọba símánì pẹ̀lú wọn náà àwọn ẹ̀kọ́ wà náà àbọ̀ máa yá wọn lẹ́ni tó níbẹ̀ ọmọ àyà kan ní fẹ́ràn rẹ̀ ọmọ àyà kan sí tó ní mánì fẹ́ràn rẹ̀ wọn dénú. ọwọ́ àṣírọ́tọ̀ àbí màlẹ́bí ìbátan iye kan lẹ́ni náà ẹ̀rẹ̀ àwọn eléyìí lọ́nà wọn bá ti pa àkọọ́lẹ̀ ìgbà kó dodo sílẹ̀ mi wọn tẹ́lẹ̀ náà sínú ọkàn wọn tẹ́lẹ̀ náà. wà á yẹ dọ̀hùn lérò àmì tọ́nà ti fi àrántí fún wa pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀. ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ọlọ́run bó ti kó wọn sínú àlùjẹ́nà tó ti ká àwọn akéré máa bó odò ń sàn lábẹ́ rẹ̀ iná àlùjẹ́nà wọn máa dàgbére tẹ̀sẹ̀ lọ́bì ọgbọ́n àbọ̀ wọn. وربوعا أو ناسي ونسي الله أولئك حزب الله أو الليني أما يكبي الله أو الليني أن يتوى لما يكبي الله الله داكو سوانا لو كانوا yàtọ̀ sẹ́gbẹ́ òfò ẹgbẹ́ àdánù àwọn ẹgbẹ́ ìranù tó kún fún èrò orí burúkú ilé ìtúsí pé ọ̀pọ̀lọpọ̀ nù lẹ́gbẹ́ tako Islam láti pilẹ̀ tọ́lọ́ mọ́ta ọlọ́mọlẹ́gbẹ́ òfò ọmọlẹ́gbẹ́ ẹ̀tọ́ lọ́mù ìní kọ́lọ̀ ń dàpọ̀ kó sí wa. ala inna hizballahi humul muflihun ẹ̀jẹ̀ tiẹ̀ gbọ́ dájúdájú àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn ní oṣù rírì kọ́lọ̀ sọ àwọn náà lọ́kàn nínú wọn. tẹ́lẹ̀ yìí máa ti fẹ́ ládàáwò rẹ̀ bá ṣẹlẹ̀ kọ́lọ̀ mọ́jà rẹ̀ lọ́nà téèyàn gbà yóò gbìyànjú rẹ̀ òun náà ni kí hàn irú ẹni tí ọba ìpè òun náà lọ́fẹ́ bá akátata kúnfẹ́ oníkàlùkù ọlọ́wọ́ máa sọ dẹ́tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tọ́mọdé bàbá ọ̀rọ̀ tọ́mọdé yá olùwáyé máa wò nígbà tó ti pé ẹ̀sìn Islam táwa wà lórí ẹ̀ wọ́n sọ pé kò wù ọ́ mọ́ ẹ̀sìn táwa ń ṣe oníkò lè pè ọ́ ẹ̀sìn táwa ń ṣe oníkọ̀sọ́nà ń bẹ̀ lọ́dọ̀ tiẹ̀ sí wọ́n ti ra rẹ̀ náà wà ó lọ́nà tó àná fẹ́ gbéra wà hàn ó yí oníkálukú bẹ́ẹ̀ kó kálukú ọmọ rẹ̀ Islam ìsèǹtì ẹ̀ máa fi ṣeré ẹ̀sùn òfin ọlọ́nà ẹni pé fún gbàdúrà bàbá yẹn bá kú tí wọ́n bá ní bàbá yẹn fọmọ márùn lẹ̀ tó wá indicate nígbà tó máa ń kó kọ́ wá fún wá wá dorúkọ ọmọ tó lọ́wọ́ sí Islam máa wọ́n sọ pé mọ̀tẹ́dì àbí mọ̀tẹ́dì àti ó ti ti islam lẹ̀ ó lọ́wọ́ sí mọ́ ó bá àjọ ọkùnrin kọ̀ bá àjọ obìnrin. ó kù sọ́wọ́ ẹ̀yin jáde ogun ẹ̀yin ti gbà wíyẹn bá rí pé mọ̀tàdì lélẹ̀ mọ̀tàdì lélẹ̀ kò ní ti ogun. nítorí pé wọ́n ti ó ti sọ ibi ojú ọ̀nà tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ gbà títí tó fi kọ̀ ti ọlọ́run. ògbóòlù ògbóòlù tuntun wá sí ilẹ̀ ìsàyè tó àti ọlọ́run láti gbà ọgbọ́dọ̀ ọlọ́run láti gbà tó ẹ̀kọ́ máa yé àwọn tí ń di kẹfẹ́ rí òkú ike ìwọ lọ́kọ́ ara rẹ bá gbogbo nǹkan jẹ́ o fúnra rẹ o ìwọ lọ́kọ́ ara rẹ sọ pé mi fẹ́ gbà kankan nù sí bàbá rẹ bá sílẹ̀ kí ló rántí náà ń pẹjọ́ kí ló dé tán palantia pé wọ́n fún mi bí bàbá rẹ tó bí wá ní ẹ̀sìn ọ̀tọ̀ kí ní àìsàn sí ẹ̀sìn ọ̀tọ̀ lórí Islam náà lọ sọ pé kápẹ́ ọmú lórí gbogbo àwọn ọmọ Islam sọ pé ọmọ ẹgbẹ́ bàbá jogún ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí bàbá rẹ ti jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nípa nàbì sọ̀rọ̀ bá àríwá àríwá sẹ́lẹ̀ ó sọ nínú àdébì tó fẹsẹ̀ rìn náà tí ìmọ̀ mùsùlùmí àtàwọn míì gbé jáde ó ní láàárín kò mùsùlùmí káfíń wọlé káfíń mùsùlùmí mùsùlùmí ò ní di ogun kèfèrí kèfèrí náà ò ní di ogun mùsùlùmí. nítorí tẹ́lẹ̀ láàmù ti fi hàn pé nígbà tó wá sí lóòótọ́ ìsìláàmù máa gbógun ká ló ti bàjẹ́ wọn náà lọ́ fọ ara rẹ̀ bàjẹ́ òsì bùkátà kí ni wọ́n ṣẹ́kùn lọ́kọ̀ ara rẹ̀ bọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ kó tó wọn lọ máa dẹ́sùn ẹnìkan lọ́dọ̀ ẹnìkan tó wọ́n fi dáká sí wọn ta ló fi sọ́ọ̀bì ètò òfìsè láàrẹ̀. tó bá tí wọn náà lọ gbogbo ilé ayé yìí tí bàbá rẹ̀ wá kú nígbà tí wọ́n ti lóò ṣe ìsìláàmù mọ́ bàbá rẹ̀ náà ní gbàǹkan tó ń bẹ nítorí kí náà fẹ́ fowó rẹ̀ ṣe nígbà tó ní mánì tí wọ́n dá ó fi hàn wá pé kéésì kíkà bí ma lásán lórí ilé o kéésì kíkà bí ma lásán ni wọ́n ń pè láyọ̀ o nítorí pé ọwọ́ pé ń tàn máa rọ́ ma ike mi náà mọ lọ́mọ yìí kìí máa sọ lórí rẹ̀ kìí máa sọ nìdùnnú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn tí kan máa fojú sí àbíkẹ́ àbí máa fò gánà jù ọ̀pọ̀lọpọ̀ tó ń fojú sí náà ní kí ah, ọmọ mi ti méjì ọmọ mi ti mẹ́ta ọmọ mi ti mẹ́rin ah, èmi nìkan darí ọmọ mi lọ bí mẹ́ẹ̀ẹ́dógún ah, ọmọ mi kọ́dógún. kéésì tí Islam gbà lérò lò nígbà tó sọ pé kẹfẹ́ àwùjọ bí ma kéésì tí Islam gbà lérò lò gbà tó pé alimáàlù wal-banūna zīnatul ḥayātid dunyā àti dúkìá owó àtàwọn ọmọ nǹkan kíkálukú wa káwọn máa kọ́ máa lùbọ́ kọ́ máa lọ níwájú kọ́ máa mẹ́wàá tẹ̀lé ọ àbí kọ́ máa mẹ́wàá wà rẹ náà jẹ́ kékeré wọn máa tó wájú kí wọ́n máa bọ̀ lẹ́yìn bí ilẹ̀ táwọn máa mi nù tó bá tọ́tọ́ mi. Kéṣe sí Ìsìlámù bá lè rò. Ìsìlámù inú ìfà tó fi tó wá lójú kíkẹ́ ká bímọ. Òun náà ní pé kí Mùsùlùmí ọmọ aṣojú kòkòrò láti bímọ rí. Yé ti gbogbo ọmọ yíṣẹ́ gbogbo ọmọ ní islam kan lọ́kàn yìí kíkẹ́ lọ́ máa bí ọmọ rere tí ó islam fara máa kọ́ gbogbo ọmọ lọ́bẹ̀ lómi àti ọ̀wọ́. ọwọ́ àti ẹni tó yẹ pé ọwọ́ ọmọ lọ́dọ̀ ọba wọ́n máa kọ́ ọmọ ní fábùnmi bẹ́ẹ̀ bá ti dákẹ́ sọ fábùnmi bọ́bá ti kẹ́ sọ ní fámú ìwá àwọn òbí lẹ́nu. àbí ọmọ tẹ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀tá ti sọ ní ọ̀tá gbèmí a'udhu billah àbí lọ́tọ̀ ọ̀sùn ọ̀sùn ọ̀ṣọ́gbó ibi ọ̀sùn mú ìwá a'udhu billah àbí ìta ẹgbọ́rùn nítorí pípa ẹlẹ́ bá lóyún rẹ̀ abọ́rọ̀ dé a'udhu billah tó gbogbo fún àwọn ẹnìkan yẹn wọn àgbẹ̀ tí máa bá àwọn burúkú yẹn kọ́ mọ́ yọ rè nítorí pé ọ̀nà mùsùlùmí ọmọ àfojú sunkún fẹ́ bí ọmọ tó dáa ọmọ tó dé olùsè dáadáa ọmọ tó ọmọ dé orúkọ òun ọmọ tó ti pé yọjọ kan nínú mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí ńlá àmọ́ ẹ má gbàgbé òun fẹ́ bí ọmọ rere tí ọmọ jẹ orúkọ òun òun fẹ́ bí ọmọ rere tí wọ́n máa pe àpèmọ́ rẹ̀ mọ́ mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí ńlá nítorí pé sọba bí ọmọ rere tọmọ yẹn ń dúkọ rẹ rere rẹ ní pọ̀ sí nítorí pé sábà pè mọ́ ọ ah, ṣe lágbádá ló bí ọmọ yẹn ọmọ ọbọ ẹ̀gbọ́n tó bá gbé ọmọ bọgọbọgọ ńlọba bí sábẹ sábẹ ńlọba bí ẹni tó bá ti sábẹ náà wọlé kìlọ̀ kọ arákùnrin náà wọlé ṣé ṣe lágbádá ló bí ọmọ yẹn ọmọ wọnda wọn ni má dọ̀ máa dá o wọ́n lè gbé ah! náà ṣe mọ̀ ìpìlẹ̀ káyé rẹ̀ pé ọmọ ẹ̀ta ló náà. bẹ́ẹ̀ ni ọmọ tó ń fọ́gbò tí ń sọ fọ́kùnrin pé wàá ṣe nǹkan oṣù lọ́sẹ̀ torí kọ́ fẹ́ gbòǹgbò. ògùn òfin rí ọkọ tiẹ̀ náà tó máa máa mú rẹ̀ wọ́n mọ̀ bàbá yàtọ̀ sí tọmọ bá jọmọ rere ah! olùkọ́ rẹ̀ ga ìdílé yìí gan ó dìdílé ó dìdílé tọ́gà ó dìdílé tọ́gà ọmọ tí wọn máa tó kọ rẹ tó sì jẹ ọmọ rere ọmọ tí wọn máa tàtó àfọmọ kó tó kú tí ò ní gbàgbé rẹ pẹ̀lú àdúrà lẹ́yìn ìgbà tó bá kú àfojúsùn Islam lò torí pé ká fi màkì ká ti pé ah, ọkọ máa sọ ìbò bí ọpẹ rẹ ẹ lọ ẹ lọ sí Russia ọ lọ sí Paris kó lọ sí Germany abẹ́rẹ́ nígbà bàbá mi ń dá mi náà ní ọ ó tún á ti bẹ yẹn kọ́ lọ́dún ó sùn ó. ìrọ̀ náà kárí dandan ni ó sùn. lórí pé àbójútó kálukú sọ ma ọ yàtọ̀ ẹ ti tẹ́lá ti pìlẹ̀ náà láti ń sánà rẹ̀ nù lé wa. ẹni kálukú wa ní ìsìn àtọ Yorùbá mọ́ àbẹ́ẹ̀kọ́ òyìnbó ni bí ọ̀pẹ́ rẹ̀ wọ́n máa sọ fọ́nmá láti ìgbà tí ìkànnà ọmọ òkè ìdínà là ń tẹ́ ń sọ yìí ó nítorí plan wa sí onígbà kó wọn má gbé nàìjíríà yamayama lójú ẹ̀ pé nàìjíríà ní yamayama ó dà tó máa lọ gbé ìnáwó tẹ̀ abẹ́rẹ́ nígbà àjẹ́nà tó tó bá dẹ̀ tó bá dẹ̀ tó ti dàbí o lè lọ sí UK abẹ́rẹ́ nígbà Canada náà ọ̀nà rẹ̀ bẹ̀ sí ó máa sọ ìbò bẹ́ẹ̀ kò ní sínú kó sọ ìbò lọ yorùbá wọ bẹ̀ ètí dáǹsà fún náà lórí yorùbá èdè dákúdà kúdà ẹ̀rọ ẹ̀kọ́ ọmọ lọ wọ inú ọ̀rọ̀ wa. tó bá sọ fún bàbá pé ẹ̀sọ́ wọn mọ́ ẹ̀ lè fi òkun ọgbẹ́ ẹ̀sìn ọ̀nà ìpín lọ́nà eléyìí àwa gbọ́ àgbèsè ìsìnkọ́sẹ̀ gbẹ́gbẹ́sẹ̀ mẹ́ta ọ̀fọ́dà tí bàbá fọ́ àti torí ẹ̀ iná ṣe rí pé gbogbo olú wọn máa ń fẹnu fẹ́ńbẹ́lì ìlà fún ìfẹ́ kápọ̀ mọ́ àwọn kan kí ó. ayé ayé ayé ayé tó kù tó ṣẹnu lẹ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ fi gbòó dáadáa ìtọ́jú tó bá dé. kò sí wàhálà wọn bá wọn ti yorùbá fi ṣe sọdá tó dáadáa láti wéèrè rẹ lápá bàbá fún abẹ́rẹ́ rí mẹ́rin kódà nígbà tí kí òkú wúlò. tó nítorí ṣe lè fún wa vocabulary òfò kò ní ìwà àtijọ́ náà ìkàlùkù tẹ́lẹ̀ tó máa tọ́ sí ìbú títún ẹ̀jọ́ àyètàgbà yìí òkú pátá yẹn àbíkọ́ ló bá wa kẹ́kẹ́ kẹ́kẹ́ ni ọ̀fẹ́ náà wọ́n máa mú kẹ́ wọ́n tó sórí tébùlù. ó túmọ̀ sí pé báwo láti bímọ tí wọ́n máa ṣàtọ́ àfún wa kó kó ní ẹ̀gbọ́dọ̀ fún títún àrọ̀ ọmọ nù sáà ọ̀sùn níbi kó dúró de kú bàbá rẹ̀ níbi kó dúró de kú ìyá rẹ̀ kó tó máa tàdúrà ọmọ rere ọmọ rere àti kí bàbá rẹ̀ tó kú àti kí ìyá rẹ̀ tó kú ló máa tàdúrà fún ọmọ rere nìyẹn. àtọ̀tọ̀ máa kú ọmọ dákúdákú tó máa ṣe pé fún bàbá àti ìyá lójú ayé wọn tí bàbá àti ìyá tún kú dáńtó tó lọ pàṣẹ àdúrà àdúrà ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹjọ àbí ológbójú ọjọ́ tó bá dẹ̀ wọ́lọ́ tó fẹ́ wọ́n sí lẹ́yìn rẹ̀ tó pátá sí. àwọn olùdílé ní ilé ṣe tán lọ sí. àfojúsùn aṣọ máa gbọ́dọ̀ rí bá wọn. kódà ẹ̀sùn fojúsùn pé ó lè jápọ́ ọmọ tí mò ń bí yìí oyún ó sì pẹ̀ fún mi tó bá jẹ́ òfin dàrú sí àmì. ẹ̀mọ̀ pé tọmọ bá kún kékeré kó tó di kọ́ bàlágà wọ́n máa ń di ṣùgbọ́n àwọn òbí wọn ó àwọn ọmọ yẹn wọn máa sọ bó ti wá nù hadith wọn lọ ẹsùn wọn á nù jálẹ alìjáná tẹ fura síra lè fi sùn fún bẹ́ẹ̀ ẹ̀dá pẹ̀lú àwọn bàbá náà wà alìjáná pẹ̀lú wa ẹ̀dá àwọn ìyá náà wà alìjáná pẹ̀lú wa. torí ẹ̀ kí sọ máa kún kékeré ẹ̀kọ́ ẹ̀kọ́ fún kẹ́kẹ́ ẹ̀yẹ láti gbìyànjú bẹ́ẹ̀ nínú kó mùsùlùmí. àwọn ọmọ yẹn iná máa ń sábà dé olùsìnkú sáwọn òbí wọn bẹ́ẹ̀ ló ti wá máa dé àbọ̀rọ̀ àwọn sálẹ̀ àwọn sàhábà tí wọ́n máa ń ṣe ládùúgbà tó máa ń ṣe sọ̀láṣù ìdánáàdà tó máa polówó lára pípé ọlọ́run sí ní ṣẹ̀fíyà àmújá bẹ́ẹ̀ lè wà lẹ́dẹ̀ sí ní olùsìpẹ̀ dáàbà ìpẹ́ fáwọn òbí rẹ̀ tó bá ti tọ́gbìn nàìjíríà. bákan náà mùsùlùmí bá ti di ma tó máa ń dàgbà ẹ máa gbìyànjú láti tọ́ ọmọ yín láti rèé ní ojú ọ̀nà tí gbogbo yóò fi báyọ̀ ní ọlọ́pàá dé. Ṣé fẹ́ máa kọ́ ọmọ ọkọ̀ púpọ̀? Ilé ẹ̀kọ́ tí ọ̀dá tòkú tí ó sún à. Ṣẹ́fẹ́ àwọn bá ń ṣe àṣẹ́mbìlì láàárọ̀, wọ́n máa lù lónìí. Wọ́n máa lu àwọn báyìí. Wọ́n máa gba àwọn kékeré náà ẹ̀ àwọn ọmọ kéékèèké nítorí tọ́lọ́ àwọn ọmọ mọ̀ máa lọ ah, orí mi ti wú ọdọ kí ló wú orí rẹ mẹ wọn kókò kókò sọmọ lórí wọn kókò sọmọ lórí lọ́padà jẹ́ kọ́mọ ọ̀dọ̀ tá rẹ̀ lọ́padà jẹ́ kọ́mọ ọ̀dọ̀ tọ́lọ́ ọ̀dọ̀ tá nàbí Muhammad sallallahu alaihi wa sallam olórí rẹ̀ wú. ìyá ọmọ sọ pé àsùnwòn ah, dàpọ̀ ọmọ sí i ó dàpọ̀ ọ̀pá ọmọ ọmọ ọkọ gbára gbóná láàárọ̀ ó jónù ó gbára gbóná láàárọ̀ wọn kọ wọn láwọn orin ẹ mọ̀ pé ìmọ̀ náà ló ń kọ́ ọ lórí tọ́sí ọkọ lórí tọ́sí sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ máa tẹ́lẹ̀ islamic schools ìkókò sáńdà àbẹ́rẹ́ ní kámẹ́ o tó àwọn ètò sáńdà yìí kọ́ ọmọ dára tọ́sí ìbàbá àwọn ẹ̀dínbẹ̀ lọ́rùn babaláka náà wọ́n tẹ̀lé fúra àti tí ọmọ bá ti fẹ́ jẹ òtítọ́ ọmọ máa pàdé bàbá ti mẹ́lọ́ mi pé nítorí táwọn wá súnmọ́ táwọn wá ṣe títí bí ẹsẹ̀ pé ọmọ ìdí ló ń bàbá rẹ oníbẹ̀ náà ní bá bẹ́ẹ̀ ni wájú ó ní ẹbí tó máa kọ́ àánú yẹn wọ́n tó kí tó máa fẹ́ jẹun tó máa fẹ́ ah ẹ̀dá tuntun wọn táwọn ọmọ àdúgbò owó sí ẹ ti tó ojú ti ọ̀rọ̀ àbà ẹ ti sakasaka di ọ̀nà. lẹ́ni tí ọ̀bọ̀ ti ọmọ ní rọ́ọ̀mù àtọ́jà ńlá. torí délé yìí tó lẹ ti fẹ́ gbìyànjú tẹ́tọ̀ ọmọ lọ́nà sí àti ẹ̀yìn àti ọmọ tẹ́tù rí yọ̀nà ọlọ́. báwo ni ó ti rọrùn ọmọ yìí láti ṣe lọ? àtẹ̀bí ìjọba fi kọ́ láti kékeré máa rọrùn láti ṣe. bàbá bá jẹ́ pé fojú wa bàjẹ́ lásìkò sọ láti bá ti tó ẹ̀yà ẹ̀sọ́ mọ́tò láti ké máa lọ. ọmọ ti lọ ọmọ lọ ọmọ lọ ìjọ kan fún bọ láì sí fún yín báà mi ọmọ ti kòtò fún sọlá ọmọ àwọn ẹ̀fọ́ tẹ ẹ̀fọ́ tẹ ti sẹ́yìn. tó bẹ́ẹ̀ lọ́mọ táà fún lọ sóde ijó dáàdi wọn ò kéde pàtí kan lọ́sẹ̀ nítorí pé ẹ̀yin náà lẹ̀ ti kọ̀ bí kálukú bá ti fẹ́ kọ́ máa lọ jẹ́ náà ní máa jẹ́ ẹ̀rí wọ́n gbìyànjú níwọ̀n bá bágbára wọn ṣe máa ẹni tí ọmọ bá lò wọ́n lọ́lé kí ó dọ̀tàn àbà àbà àwọn ọmọdé tí ó lù ọ́ dàn mo ti gbé àtẹ́jú náírà rẹ wọ̀ wọ́ ayé ẹni tí ó wọ́n sì máa lọ yọjú sílé kí olóore tó tọ́mọ ẹ wá tọ́mọ ẹ wá tó yọ padà wá di nǹkan kan fún yàrá ni ìdà kó láǹfààní tí ó yẹ tọ́ba farabalẹ̀ tọkọ ìdà kọ padà kábàámà bá mi ti ṣe é ṣe é ṣe o èmi ni bọ́ ẹ máa kọ́ tán bàbá bàbá ń pìtà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ màmá màmá náà ni wọ́n máa pìtà bàbá mi ọ̀sálà ìfẹ́ mi sílẹ̀ kí o èmi ni bọ́ ọ̀pọ̀ máa tá ní ìyá mi ọ̀sálà ìfẹ́ mi sílẹ̀ kí o bàbá mi ti kú láti kékeré mi èmi ni bọ́ ẹ kálù pé sábà sábà sílá gbogbo ẹ̀ náà ni wọ́n bá dá ẹni tí òbí ẹ bá ti fẹsẹ̀ dàgbà yóò máa jẹ́ mùsùlùmí tó ṣe fi ṣàpèjúwe. Àtọ̀ sẹ́ni tó bìrì ọ̀fẹ́ ti kọ́. Ọmọ ń bẹ nu wọn náà ó ẹkú ti dàgbà ọlọ́run ti padà sánú rẹ̀. Mọ̀tọ́ kéré sára ń ṣeré láwùjọ Yorùbá wa. Ẹni tí Yorùbá sì wádìí dáadáa ni ó mọ ìyá lẹ́nu. Kí ló dé tọ́pọ̀lọpọ̀ Yorùbá èsì lọ? Ìwọ́n máa jẹ́ Fatai, wọ́n máa jẹ́ Burema, ẹ̀yin náà ti kọ́ bá ṣe ń kú pọ̀. Fatai Burema, wọ́n ti sọ pé Marili, Rali, gbogbo àwọn eléyìí máa ń lè máa fọ́ jìnnà sẹ́sìn gan. oníkàlùkù ní ìsìn náà ẹlòmíì jọjú mà ní ẹlòmíì jọjú bá dé ní ẹlòmíì jọba lọ àjì ní tó bá ti dé àjì tó bá ti lọ àjì tó bá ti dé tó ti pín in báyìí kó ti parí kó ti sin lọ́dọ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ bá ti dé kéèké ni wọ́n fẹ́ sọ ìgbà táwọn tí wọ́n dàgbà tí wọ́n dàgbà lórí aburú wọn tún á túnra wọn sí wọn ò túnra wọn bí káwọn máa lọ bí ó ti gbọ́pọ̀ nípa ẹ̀sìn wọn fi máa lékún nínú àtòyè wọn fi máa jìnnà sí pàlàpàlà rádaràda ẹ̀rí pé tí wọ́n bá ti lé o iná ni wọ́n bá rí wọ́n bá rí iná ni wọ́n ti bá kò níjà rí. ara burú tó ṣe yorùbá nù tó àwa táwọn àmì máa náà ní tọ́lọ̀ fún wa láǹfààní àti ti bàbá tọ́lọ̀ fún wa láǹfààní àti ìyá kí làwọn náà ṣe fọ́ máa wà ní dáadáa tó yàtọ̀ sí táwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti fà wá. a gbọ́dọ̀ gbéra wa léèrè e. torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa aburú táwọn àti fi ń ti àwọn ọmọ lónìí ó ti di bàbá àti màmá ẹlòmíì sí lọ. wọn ò wá dáadáa fáwọn ọmọ wọn. èèyàn máa ronú máa kú ọlọ́wọ́ bí ìbílẹ̀ nípa àwọn ọmọ ọ̀nà ọmọ ọgbà ma irú ẹ̀kọ́ òun ò fi kọ́ ma tí mo mọ fẹsẹ̀ lé ọmọ ọmọ padà wá di pé ọjà lè rúkọ wa rẹ̀ tọ́ba ti lọ́ọ̀dà bí ǹda kò yá ma tọ́ba ti lọ́ọ̀dà bí ǹda kò yá ma. nítorí délé ìbáyìí Islam ọ̀faramọ́ ìranù kò sì faramọ́ kó bí ọmọ ńlá mọ̀tútù fún ọmọ rẹ̀ wọlé kìí wọ́n ní ntáàní àlébùyàn wọ́n ní ntáàní àlébùyàn bàbá yìí wọn tó ń lọ nẹ́ẹ̀sì báwo ló ti fẹ́ tọ́mọ rẹ̀ lọ nẹ́ẹ̀sì bàbá yìí kọ̀ ọmọ nípa ẹ̀ ọ̀nà àwọn olùdó ń tẹ̀sí tẹ̀sí kọ́ ọmọ rẹ̀ bàbá yìí ò tẹ̀ lóye nípa ẹ̀ sígi lọ dánilẹ́kọ̀ọ́ ká ọ̀nà àwọn olùdó ń fẹ́ mọ rírì àti pàtàkì ẹ̀ ẹ bá fẹ́ mọ bẹ́ẹ̀ wọn àgbàlagbà yẹn lọkùnrin àbí gbogbogbò lọ́dọ̀ wọn pa pé kí ni kókó ń wá sí láyé kan ẹ gbọ̀gbà ẹ gbẹgbẹ́ o kí ni kókó ń ta wá sí láyé ẹ lè ṣe rẹfúrásọ̀mù kẹ̀kẹ́ kẹ́ ìyẹ́wò láwùjọ ẹ gbọ̀gbà ẹ gbẹgbẹ́ o gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa ọ̀wálé ayéwá kó jọ ni síbẹ̀ wọ́n máa ń kíra wọ́n máa ń yíra pé níta wá sí láyé lágbájá fi lè pọ̀ sí bẹ́ẹ̀ èyí wọn wò pé à ah, ṣé ń ta wá sí láyé wọn ti tẹ́kù rẹ̀ ló fi jẹ́ pẹ́ẹ́tẹ́kì àwọn nǹkan tó ti rí ṣe lórí méje mẹ́ta wọn ní ta wá sí láyé lágbájá kiri púpọ̀ sí mẹ́. yàrá wá sí àwọn olùkọ́ àwọn akọ́lé àwọn aramátò àwọn aláya àwọn abimá àwọn aṣiṣẹ́ bàbá ńlá pé gbogbo táwa ti láyé lágbájá kiri púpọ̀ sí mẹ́ síbẹ̀ wá sálà. وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́ni mi ń dá àlejò náà ṣe àwọn èèyàn torí ìgbàgbọ́ àti torí wọn lè máa sinmi. báwo lẹ́sẹ̀ rí ọmọ ẹni tẹ́tọ̀ tọmọ yóò fi jẹ́ olùsíṣẹ́ ti ẹ̀sìn ọlọ́run báwo lẹ́sẹ̀ rí ọmọ ẹni tẹ́tọ̀ tọmọ yóò fi jẹ́ olùsíṣẹ́ ti ẹ̀sìn ọlọ́run Islam ọgbà wípé kí a kàn wà fúnra wa lásán ká má wà fẹsùn wa ẹni kí gbogbo ibi ẹ bá wà ẹ wà fún ìsàmù ìdí mi dábí ní táwọn èèyàn kan wọn ná dúkìá wọn tún náà wọn torí ìsàmù gbàtà wọn bá ti wà bẹ́ẹ̀ ká láǹfààní wa ṣé láǹfààní wa ẹni tó lọ fi ten million naira tó fi bọ́lé ijó. tí ó sì lè fi ten thousand naira sílẹ̀ láti dá títí kọ́ mọ́ṣáláṣí. láti sọ̀rọ̀ dàgbọ́n àmì dáná muslim practicing muslim àbẹ́ ìgbẹ́ practicing muslim tẹ́lẹ̀ ibi tó ti máa ti sọ láti di ibi tó fi ten million kọ́ ètò ibi tó ti máa ti sọ láti àdámọ́kọ́mọ́lá báwo lọ́mọ yóò ti jẹ́ olùsúfẹ́ sí ẹ̀sìn ọlọ́ báwo lọ́mọ yóò ti jẹ́ ẹni tó mú kí ìlú kún fọ́fọ́ pẹ̀lú ìgbàgbọ́ òdodo táwọn ọmọ yín bá ní mà wọn mọ̀ pẹ̀ sí ọlọ́run ọmọ àtìyín lágbọ́n abẹ́ ń kọ́ wọn lẹ́sìn ọlọ́run ọmọ àtìyín lágbọ́n abẹ́ ń kọ́ wọn lẹ́sìn ọlọ́run ọmọ àtìyín náà ń kọ́ wọn lẹ́sìn ọlọ́run lágbọ́n abẹ́ ẹ̀rí pé má yóò kúlẹ̀ ayé. ṣùgbọ́n gbà táwọn ọmọ bá ti jìnnà sí ẹ̀sìn tí wọ́n mọ̀ ń pẹ̀ sí kí wọ́n bá máa kọ́ àwọn ọmọ kí wọ́n máa kọ́ àwọn èèyàn láyé ìgbà tiwọn. ẹ̀sìn ogun tí ọ̀dà náà làwọn náà máa kọ́ ni wọ́n máa kọ́ yìí. bákan náà báwo làwọn máa ń ni wọ́n ti jẹ́ni tó ń tan ẹ̀sìn islam ká tí islam ó ti wà ń bikíbi àti kẹsẹ̀ sí kọ́mọ̀ kẹsì máa tọrọ ọmọ dáadáa torí rẹ̀ làwọn ẹni rí máa ń ṣàdúrà àwọn ẹni rí jọ́jẹ́ ni ọ̀gbọ́ wọ́n máa ń ṣàdúrà gẹ́gẹ́ bọ́lá ṣe fún wa nírò nígbà tí wọ́n bá tọrọ ọmọ ọlọ́ni walladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun. واجعلنا للمتقين إماما ولا سيفوا إما ويأوا أبيك أوا يأوا وفوا أتوا ما وأتوا رمضان ما و سوى من تدور فوا قلت سوى lẹ́ni tí àwọn olùkọ́yọ̀ ọlọ́run máa lọ bá nígbà wọn dára ni wọ́n máa wá bá wa àwọn olùkọ́yọ̀ ọlọ́run ni wọ́n máa wá bá wa tiwọ́lá tiwájú àwòkọ́ṣe rere fáwọn olùpáyọ̀ lọ. ilé ìdájọ́ àwọn ẹni rẹ̀ ìpè wọ́n lọ sí àwọn ìyàwó àtàwọn ọmọ akọ́ńtẹ̀tì lójú fún wa ọmọdé mọ̀ sí wa ọmọdé fìtínà fún wa ọmọdé àdánwò fún wa. àdúrà táwọn máa ń ṣe nù. bàbá ti bí maná tán àdúrà táwọn máa ń ṣe nù àti fẹ́ yàwó tán àdúrà táwọn máa ń ṣe nù yàwó lè yí padà kó ti dẹ́ńjà fún. ọmọdé lè yí padà kó ti mẹ́tẹ̀lẹ́mọ́ lọ́wọ́. ọmọ ìgbàdúrà èèyàn ò lè dáfi agbára òye àbọ̀gbọ́n kéèyàn fi tọ́ ma kéèyàn fi kéèyàn fi dìyàwó mú àyàfi kọ́ náà wọ́n fi hàn kékeré bẹ́ẹ̀. èèyàn gbọ́dọ̀ pọ̀ ládùá. a ń sè máa pọ́n máa rere. òun náà lọ́ọ́ máa tẹ́lẹ̀ láì sí ikú bàbá àtìyá. ṣíṣe ń ṣàdúrà fún ara rẹ̀ yọ̀ọ́ máa ṣàdúrà fáwọn náà. a máa rere ká ti gbàgbé ara rẹ̀ pẹ̀lú àdúrà. o ti ní gbàgbé bàbá àtìyá rẹ̀ pẹ̀lú àdúrà yóò tún máa ṣàtúwà fáwọn ọmọ tiẹ̀ náà àtàwọn ọmọdé ọmọ tiẹ̀ náà yóò máa sọ gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú àkùrán رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. الله ọmọ rere nu ọmọ sọpé wọlọ kọ́ mi máa ń ṣe bí n sì se máa dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún mi àti ìdẹ̀ra tó ṣe fún bàbá àti ìyá mi kọ́ mi máa ń ṣe bí n sì máa ṣe sẹ́rí ilé tí wọlọ́wọ́n bọ́ yọnu sí bá mi tún àwọn ọmọ àti àwọn ọmọdọ́mọ tèmi náà ṣe ẹni tó tu ilẹ̀ dájú mo túbà lọ sọ́dọ̀ wọlọ́wọ́n. وإني من المسلمين أزل مثلك أنا مسلمين أما للديار bàbá wo ti kú màmá wo ti lọ àmọ́ ṣàdúrà fún wa Ọlọ́run wọn pa àti bàbá àti ìyá mi dàtà ìdá o wọn jẹ kí wọn wá ìjọ kan fún láwọn ṣe Islam wá o fẹsẹ̀ wá nílẹ̀ ṣiṣẹ́ lórí Islam Ọlọ́run gbogbo dáadáa bàbá mi. àti ìyá mi má bàjẹ́ o àlékún dáadáa má mi ṣe fún ọ àlékún ìmánì má mi jogún ẹ̀ fún ọ tó ọmọ rere nìyẹn. wọ́n lọ bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ṣe tọ́jú mi nígbà kékeré ọ̀sẹ̀ ìgbà tó bá kú. ìgbèrú tó lọ sọ mẹ́rin إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا lẹ́ واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ولو نصفهم رحمة كل ما صبيت إذا بعد يا يوسف رجل من الزهدان يكون ترى رحمه الله ثم بعد سواك ثم سبا هنا شفو ولا أكي ثم سبا شفو ولا أكي أقولتو ترى لأول من رحمه الله لا لأنه قد مات ولا أكي يزد ويبو شفو torí pé ti fẹ́ẹ́ dín kẹ́kẹ́ tí gbogbo wa ti mọ̀ tó máa ń lọ pé lágbàdá rahim allah ó ti kú nígbà wo ló kú àtẹ̀sí pọ́kù à ń sàdúrà wọ́n ṣe èrò ọ̀nì kọ́nà ọ̀kẹ́ kó tó kú. a lórí rẹ̀ wọ́n máa sàdúrà fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n á sọ pé ṣíṣe a ní issues pẹ̀lú dáàdì so àdúrà yẹn mi nílé ṣe kò nílé ṣe issues wọlé pẹ̀lú dáàdì ẹ̀ ẹ̀ wọ́n ti lówó dábìlì sponsor ìrọ̀lẹ́ kọ́lá kò sí mọ́kà lọ́fẹ́ lọ bàbá yóò kàn lówó rẹ̀ ó dún bẹ́ẹ̀ kọ́ wá ti tóbi rẹ̀ mẹ́ta dá fún bàbá rẹ̀ àti wọ́n bọ̀ ọ́n bọ̀ eléyìí túmọ̀ sí pé agbọ́dọ̀ máa ṣàdúrà fún bàbá wa agbọ́dọ̀ máa ṣàdúrà fún ìyá wa ẹnìkan ní ọ̀pọ̀ngbọ́ tí wọ́n ti ọ̀pọ̀ngbẹ́ tó lè kà dájúdájú bàbá àti ìyá rẹ̀ ti fún ọ tọ́mọ tí o ya rẹ tó débi kí wọ́n bí ọwọ́ sáyé wọn náà padà máa ń dọ́dọ́ bá fẹ́ yà wò bóyá bíntì rẹ̀ ń bó sí mà sẹ́mi kókòrò mi bá ti lóyún dà lóyún báyìí ọsibítù náà máa sùn tètè owó ni bàbá rẹ̀ ó rò ní àbí ti wàhálà tó nítorí ti ẹlẹ́ adọ́gbẹ́ oníṣùsù kan pẹ̀lú dájì oníṣùsù kan pẹ̀lú mami oníṣùsù bọ̀ mísùsù dandan dandan gbọ́dọ̀ ṣe dáadáa síbi ìfọ̀ máa ṣàdúrà fún un. torí ẹ̀ lànà ìṣòro náà àdìsí là ti sọ fún wa irú ọmọ tá a máa wá ọmọ rere ó ní ìdá máa tẹ̀bùnà àdámà ẹ̀ ìlànà ìdàdà. tí ọmọ ànábì ádámà bá ti kú iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ládàá fún lórí rẹ̀ ti pín àyàfi sẹ́mẹ̀ta àti ládàá àtẹ̀tẹ̀ tó ń kọ́ fún ó pín iṣẹ́ mẹ́ta ló kù tí wọ́n máa kọ́ lára fún lórí rẹ̀. alákòókò sọ̀dáfà ti ń jarí ẹ̀ sàrà àti oṣù tí ń sàn eléyìí táwọn èèyàn yé sàǹfààní ń bẹ. ẹlẹ́kẹ̀dẹ̀ wàá ìmọ̀ ènìyàn jẹ́gà ọ̀bẹ ìmọ̀ táwọn èèyàn sì ń sàǹfààní ń bẹ ìmọ̀ tó dúpọ̀ ara yìí wọ́n ń sàǹfààní ń bẹ síra lọ́kọ́ ni wọ́n ń sàǹfààní ń bẹ ọ̀rọ̀ ló sọ̀kalẹ̀ kọ́ parí wọ́n ń sàǹfààní ń bẹ wọ́n wọ́n lè àtọ́mọ rere tí máa ń ṣàdúrà fún ó lè tọ́mọ rere kọ́ máa ń ṣàdúrà kò ní ládàá kan lọ. àmọ́ báwo ló ti fẹ́ tọ́mọ rere tí ò ní rántí òbí rẹ̀ yọ rántí òbí rẹ̀ náà àdúrà tọ́mọ yẹn bá ń ṣe fún ọ yọ ọmọ ọ̀pọ̀ ilé ìjọba kọ́lọ́mọ bá kó sàwọn ọmọ wa àárí so bákan náà gbogbo ẹni tọ́lọ́mọ bá kọ́ lọ́mọ àárí táwọn ọmọ ọmọ rẹ̀ náà ti lọ́mọ àárí ìdẹ̀ra ńlá ni tọ́lọ̀ máa ń ṣe fẹ́ni tọ́lọ́ bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ yàtọ̀ sọ́mà kú tóun náà tún bí máa kú eléyìí àtẹ̀wò kó lè dé púpọ̀ ọ̀sán dàpọ̀ kọ́mọ̀jọ yálé wa. àbámọ̀ni tó níní lára púpọ̀ láti gbà àrítóni sẹ́ni pé kọ̀ rọrùn rárá sẹ́ni tó bá tẹ̀lé sí. ìyẹn ti gbọ́dọ̀ máa tó tó di pé bí mẹ́rin máa ṣàdúrà ìjọba tó bí máa tẹ̀lé dákẹ́ àdúrà àdúrà tẹ́ máa ti fáwọn ọmọ yẹn jọ pọ̀ kìí ṣe pé ńgbà tí ọmọ bá ń ṣèdánwò lásán ṣé bí ọmọ ń ṣèdánwò lásán náà ń ṣàdúrà fún ayé kí nàlẹ́ kó títí ìdánwò eléyìí kí ló ní í ṣe pẹ̀lú àkùyàmà ni ẹ máa ṣàdúrà kọ́nà ọmọ tí ọmọ yín darí kọ́nà ọba wọ́n máa yọ ẹsẹ̀ rẹ̀ kó lórí Islam ó ṣe ní ọmọ rere ọmọ rere sísá ní òbí kété torí pé ọmọ fi lówó ọmọ rere lọ pẹ̀lú òbí kété torí pé ọkọ̀ lẹ́kùn ní òbí pé nǹkan lé ayé nǹkan ayé nìkan lọ́pọ̀lọpọ̀ fojú sí. wọ́n lè sọ pé oúnjẹ ọmọ ò ní bá yín sáà yìí tó bá ti nọ́mbà tẹ̀ sí sàárì ẹ̀ bá máa jọ nù sàárì bá ń kọ́ bá mọ̀lá sí lọ́ba yìí àwọn ọlọ́kù. nítorí pé àǹfààní tẹ́tẹ́ rí lára ọmọ ọkọ̀ tí a ó fún mi ó fún mi ó kọ́lé fún mi ọ̀rọ̀ amọ́tò fún mi ó fún mi lọ́wọ́ lórí ìgboro kan. àǹfààní tẹ́tẹ́ rí lára ọmọ pọ̀ ju gbogbo eléyìí lọ. tó máa bá tó tó láàánú tó tó dáadáa tẹ́sí àgbà fún yín ọgbà òrìlànà orí ńlá gidigidi ni. nígbà tó ká ṣàgbà ọ̀hún tó tó kó sí mi lápò tí mo lè dé wá sí ìrònú ní ọkọ̀ máa ṣàgbà fún owó rẹ̀. nítorí pé ìrònú ọ̀pọ̀lọpọ̀ ayé yìí náà kò sí rí bẹ́ẹ̀ jẹ́ máa. àwa gan lára ọmọ ẹnìkan ni wá kó láti dé sáwọn òbí wa wọ́n máa rí bàbá náà. nítorí pé ìwọ náà ní ìsìn ìgbà tó fi mú ìkà náà lọ ẹ̀kọ́ òfin wọ́gbọ́n alára ọ̀dọ́ máa lè sáwọn òbí ẹ̀. ẹlòmíì ìbànújẹ́ ìlókókó jẹ́ orí ìbànújẹ́ àwọn ní bàbá màmá. ok kàmá tẹ̀sí nà sódà kàmá tó fàánù tó sódà. èrò tí ojú ọ̀nà tẹ̀sí fáwọn yẹn wọ́n sì fún ọ. sọ̀rọ̀ pé bàtí wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn bàbá àti ìyá rẹ̀ títà bí ọlọ́run mọ̀ọ́mọ̀ kan wá náà ó túmọ̀ sí pé mi ì jíjọ́ máa dáadáa sí bàbá àgbà mi ì jíjọ́ máa dáadáa sí àgbà òṣìṣàbùrù nu kí wọ́n á jọ máa dáadáa sí wọn ní òṣìṣàbùrù nu kí wọ́n á jọ máa rere sí wọn ní nítorí pé nígbà tí mo ti padà rí pé a a túká lálàáfíà ṣàtúnṣe mọ̀nà bàtò sí. àkọ́kọ́ òfin nílá dáadáa bó ṣe dáadáa sí bàbá àti ìyá rẹ̀ ẹ̀kẹ́jì kí ló ń tí wọ́n ti jẹ́ sáwọn òbí rẹ̀ sáyẹ̀dá ọmọdé náà má bàa yà bẹ́ẹ̀. torí ẹ ọmọ ní gbogbo wa o fáwọn òbí wa ọmọ nílé láti jẹ fáwọn òbí wa ìbéèrè lánàá oníkálukú wa kápẹ́ra wa lé kásàkásẹ̀ níbi tí wọ́n bá ti kú díẹ̀ káàkiri wọ́n wọ́n lẹ́nu sọ̀rọ̀ ẹ̀ ń yàgbẹ̀rù ọmọ nílé ń sàdúrà fáwọn ẹ ti sọ pé ìròyìn náà ìròyìn ọmọ yìí kò lè tẹ́ àyàfi láàrọ ọmọ tí bá ń tẹ̀lé tọ́lọ́ ti tẹ̀lé tàbí Muhammad sọ̀rọ̀ bá àwọn àdéhùn àdéhùn sẹ́lẹ̀ àti kí náà yìí mà ó lè pààyàn dání ilé dání ìyẹn tẹ̀lé tọ́lọ́ ìyẹn tẹ̀lé tàbí wà lẹ́nu ilé ó lẹ́nu ibi títí tó túmọ̀ sí pé ọmọ rere o tí ó sàtúrà fóbi rẹ̀ tí wọ́n máa pa tí bàbá ó ti máa lábẹ́ ọgbọ́dọ̀ jẹ́ pé ń tẹ̀lé sunnah Muhammad sallallahu alaihi wa sallam. súnà ìwà lọ́pọ̀lọpọ̀ fẹ́. súnà lọ́pọ̀lọpọ̀ fẹ́. bí bàbá kan náà sọ fún mi ó ní òun kábàámà pípọ̀ nǹkan máa ń ṣe ilé ẹ̀kọ́ mi sí àwọn olùkọ́ ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ súnà. ó wá sọ fún ó ní tó bá lè gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan tọ́jú táwọn súnà ó sì máa tó lè sùn láìpẹ́ nítorí pé wọn náà ń bọ ọmọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ sókè pé ẹ yà kù ọlọ́run máa ń ókè láìka láàrin àmọ́ kì í ṣe púpọ̀ àti ń ta ń ta bá wọn ó ní ta bá wọn létí ń sì ta bá wọn lẹ́nu ó ní ta bá wọn lẹ́nu ń dùn wọn ó ní dùn wọn ọ̀dà ìsìláwọ̀ náà tíráì láti fi bí ọ̀rọ̀ wípé ọ̀pá bàmọ́ táwọn bá ti sẹ́yìn wọ́n lè máa fi kíní etí títí bàbá òjì àìsàn náà kọ̀ọ̀rọ̀ fi kàtẹ́ sí màtí tó ń bá mi ṣe kàtẹ́ sí wà ń bí àwọn tá ń bọ́ àwọn èèyàn tá ń bọ́ wọn kọ̀rọ̀ wọn ló tún bá wọn lè sè à kó tiẹ̀ lọ máa ru máa jẹ́ ọtí àwọn ọlọ́run púpọ̀ ọmọ ti sùn náà yìí ọmọ orúkọ ìbílẹ̀ kò ti dé múra torí tán lọ. ọláhìn ó gbá ìlọ́kàn jẹ gan. ibi tó orí wà fún ilẹ̀ jìn ọmọ tí bá ń tẹ̀lé súnà yóò wúlò fún lẹ́yìn ikú yìí. ó lẹ́ẹ̀dì mọ̀ pé mo fọmọ táyè. yàtọ̀ sáwọn ọmọ tó ṣe pé kí ni àwọn kan máa fẹ́ ní àbùtà nábì. wọ́n máa fẹnu sáṣà ọkọ náà. sínú àwọn ilé olórúkọ ọmọ náà. a ní àwọn màmá bàbá mi tí ọmọ bá mọ́ ọpọlọ tó ní ẹni tó fẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n á sọ pé ah ọ̀dà gbogbo ẹ̀ máa gbèsè ẹ̀ máa gbèsè ìjọba ní ti bínú ẹ̀ máa gbèsè. tọ́ba tilẹ̀ lọ́tà ìlọ́ba wọn máa gbé ìtàkọ́ ọmọ wọn ọ̀tá tí kò rí rẹ pé. àwọn tó dà lọ lọ mú wa àwọn tó ní sọ̀kú. ẹ ṣe ní wáyà rẹ́pọ̀dù káwà tó mú lọ gbókù nù sàárè ìtọ́jú ọba sọ̀kú rẹ ẹnu wọn ti ti náwó kò sí nǹkan tó lọ bẹ́ẹ̀ o ẹ wá rí lórí rẹ̀ inú wọn ti torí rẹ̀ fún yàn lọ́mọ torí rẹ̀ inú wọn ti kọ̀ láti fún yàn lọ́mọ. sọlọ máa ń ṣe súnà yóò fọmọdọ máa rí tó dẹ́kun pátá tó àfúnyé yóò bá yín àwọn bàbá màmá wọn sọ jálẹ̀ ìbá àdọ́mọkùnrin ìbá àdọ́mọbìnrin wọn làwọn kò ń súnà ká wọn bàbá wọn ti súnà kárí ìyá wọn ti súnà kárí ànábìlẹ̀ ń àwọn ọba nàbí àmọ́ àwọn ọ̀fẹ́ súnà á ẹ̀ ń bá jà náà lọ́rọ̀ ló ní súnà. lórí àtúrọ̀mọkùnmọ́ àwọn bùkátà pé àwa gẹ́gẹ́ fúnra ra wa ní ká fọmọ wa tó gbọ́nà tí ó ti di ọmọ rere kò sí bó ti lè tọ́ ọmọ rere tàbí tí wọ́n á tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tàdàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àwọn ọ̀dọ́ mi máa fi ṣe bójúbójú pé àwọn náà lórí tọ́lọ́ làwọn wà lórí tàbí náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ làwọn wà ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ ọmọ lọ fún wa ẹ máa bá akọ wọn lẹ́kọ̀ọ́ kó tó di pọ́jú ẹyin àbá wọn ti yí bọ́ǹbù oríṣiríṣi wọn mọ́. sáńtà pé tọ́ríkọ̀ ni àwọn náà ti dáadé jáde súnà tọ́ríkọ̀ ni wọ́n máa kọ́ wọn. kí ẹnìkan tó fẹ́ fọmọ sílé kí wọ́n á ní adákùn sí tí àwọn ọmọ bá wọlé kó tó tó wọ́n máa tẹ̀ jáde ẹ gbọ́dọ̀ ìjà ti tẹ̀ báwọ̀ ìpè òun wò pé tí wọn ò bá ti tẹ̀ jáde kí ó wò ṣe tọ́lá fi jáde lànà ti máa mú wa sẹ́yìn kan sẹ́kù lé ẹni kò kú ní sẹ́kù gbogbo wa ní wọ́n bẹ̀rẹ̀ yóò náà ti wà ọ́kà eléyìí ti wà Canada eléyìí ti ti wà nùgbònú abẹ́rẹ́ kan àfìlẹ́ lẹ́ bá wò fún un. bẹ́ẹ̀ ni àwọn mímọ́ ní báwọn kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ pé lórí ìjábọ̀ súnà wọ́n sì máa kọ́ àwọn ọmọ láti fi ṣíà. ẹ̀yin tó wá náwó ti nà ọmọ ti pẹ́ mẹ́ àìsí ọlọ́sì òfin yọ kúrò lórí bọ̀rọ̀bọ̀rọ̀ táwọn kan tán lọ sáwọn ọmọ lórí inú kíláàsì pé ẹ mọ̀ pé mọ̀lẹ́ká ti pé ṣe mí tẹ́kì. àwọn ọmọ abẹ́rẹ́ pé mistake wọ pé ah it was automatically sent to Ali but he made a mistake by taking the message to Muhammad sallallahu alaihi wa sallam. ọmọ kan ní why only because they resemble each other. àìsàn tó bá ti tẹ́kì lórí bàtà yìí wọ́n ti ṣe mistake yìí wọ́n ti ṣe pọ̀ sí pẹ́. ẹ̀sùn tó hàn náà kọ́ lọ́lọ́run ẹlẹ́kọ̀ọ́ ni tọ́ lọ gbé fún bàbá bàbá rẹ̀ tó Ibrahim alayhi salam kọ́ lọ́nà rẹ̀ sí ọ̀tọ̀ lọ gbé fún bàbá bàbá tó jókòó rẹ̀ jẹ́jẹ́ ó sì débi tí wọ́n fi tọ́jú lọ sọ bàbá bàbá nuná sábà kọ́lọ́ lẹ́nu fún gbàtí mistake tẹ̀lé ọ̀rẹ́ kí mistake ọ̀ tẹ̀lé nuná náà tó tó ọkọ̀ làárọ̀ ọ̀sìn tẹ̀lẹ̀ náà kí ló kú jọ. Ẹ̀kú mistake yẹn náà kọ́ tẹ̀lé lórí àdébí Musa àdébí sẹ́dá nígbà tí àdébí Musa náà ń la lóòkun lọ tí bá wọn sábà sọ̀rọ̀ àwọn náà ó yẹ kọ́ lọ sọ fún fún fájúmọ́ òun kọ́ lára náà pàdé kàbí tẹ́lẹ̀ lọ sí tètè. ilé àwọn àsọkúsọ ló kọ́kọ́ máa ń lọ sí ibi tí wọ́n ti kọ́ ní islam náà tó ń lọ sí àwọn ọlọ́mọ lórí. eléyìí túmọ̀ sí pé ẹ jọ dáadáa ẹ wò wúlò ẹ fẹ́ fọ́ máa ń sè. lódodo òbí mi lánìí ẹ̀sọ̀ dáa ṣùgbọ́n kọ́ àwọn òkúkú mà àwọn amú wọn fún ìfẹ́ bá wa kọ ẹni tẹ́ ń kọ́ bá ń kọ́ ma ọgbọ́n ọmọdé ni ẹ̀jẹ̀ ara ta ni ó tún kẹ̀kẹ́ sí tọ́jú bíbà lọ́ba kẹ̀kẹ́ jẹ́ tọ́ ẹ̀rẹ́ ìjẹba lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àti rọ́mà ibi tá a ti náà lóbìnrin ọmọ ìdáwọ́ láti sánmà ọmọ ìdílé máa yà lára pé ẹ̀yin bàbá mi wọ́n gbà yín bàbá ọmọ ara obìnrin náà ni ó ti wà obìnrin náà nìyàwó ìsìláàmù ọgbà káwọ́ ọmọ gba ara dènà ara ìyàwó dáàfẹ́ bó ti ti tó àti bó ti ti yẹ náà lọ́mọ ti wá a ti ṣàlàyé díẹ̀ nípa àtìyàwó ṣùgbọ́n ní ìsọ̀rọ̀ fẹ́ ṣàlàyé nípa ṣé a lè fẹ́ ju ìyàwó kan lọ nínú tẹ́rbíyà kí ni ìtẹ́tọ̀rọ̀ máa ìlànà wo ní ìsìláàmù fi ilẹ̀ ń parí. a ní pé Islam gbà fọkùnrin láti tẹ́tẹ́ ìyàwó ẹ̀yọ̀ kan lọ. àmọ́ fi hàn yín pé tó bá jù kan lọ kò gbọ́dọ̀ jù mẹ́rin lọ. ọ̀rẹ́ yẹn ní kóríkálukó kéè sára ìwọ gbọ́dọ̀ fẹ́ obìnrin títí kọ́ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. lásìkò kan náà ìyàwó mẹ́rin lọ lọ́dọ̀ rẹ̀ òdìdọ̀ dára nù. alukur'ani alákùnrin ó ti sàfihàn eléyìí gbangba bí ó ti ti tọ́ kẹ́nìkan nu wọ́n fẹ́ ju àwọn mẹ́rin lọ ọlọ́dọ̀ fún anu sọ́ọ̀tù nìta ayé ẹlẹ́gẹ̀ta ó ní wọn ẹnu kristian alàtòkòtòtò fìrìyàtàmà fẹ̀ǹkẹ́hù máa kọ́ bẹ̀rẹ̀ fún mi nà nìsa ìmẹ́tìnà wọ̀sùlẹ̀ àtàwọ̀rùbá. فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعودوا قلت ẹ̀rù bá ń bà yín bẹ́ẹ̀ ní lè ṣe dọ́gba fún àwọn ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ àmójútó yín wọ́n ti ń wù yín láti fẹ́ wọn. ẹ wá ń bẹ̀rù pé tẹ bá lẹ́ẹ̀fẹ́ wọn ẹ̀ ní lè ṣe dọ́gba fún wọn ọlọ́mọ òrukàn yìí ẹ̀yin náà lẹ́tọ́ títí tó fi dàgbà jáde fún lẹ́tọ̀ rẹ̀ lóbi tó àti kò sí ẹ̀. àbẹ́ màá wo bẹ́ẹ̀ ṣe tọ́ ọ̀pọ̀ láti kékeré rẹ̀ yá wọn náà ẹnu rẹ̀ tó tó rán ọ̀rọ̀ wọn á sọ fún mi pé ṣe dọ́gba. bí wọ́n tó ti fẹ́ mi mọ tọ́ bí wọ́n tó ti fẹ́ mi mọ rí ọ́ ẹ̀mọ̀ kí yẹn lè sọ bẹ́ẹ̀. tòtẹ́ bá wọn bẹ̀rù pé látàrí pé ẹ máa rántí bẹ́ẹ̀ ti tọ́ dàgbà. kò ní mo ní lè ti tọ́gba lórí wọn. ẹ̀fọ́ tí wàá tó bá wù yín nínú àwọn obìnrin ọ̀dà gan ẹ lè fẹ́ méjì méjì ẹ sì tún lè fẹ́ mẹ́ta mẹ́ta ẹ sì lè fẹ́ mẹ́rin mẹ́rin àmọ́ tẹ́lẹ̀ bá ń bà yín nínú àwọn obìnrin kẹ́kẹ́kẹ́ náà tí wọ́n máa pé méjì wọ́n bò káta kẹ̀sì dọ́gba wọ́n máa pé mẹ́ta wọ́n bò káta kẹ̀sì dọ́gba bẹ́ẹ̀ náà bá pé mẹ́rin wọ́n bò káta kẹ̀sì dọ́gba yóò sì nílè sí dọ́gba wàwà ìdàtà ẹ̀dẹ́gbẹ́ ẹsẹ̀ máa lórí obìnrin ẹyọkan ẹ má fẹ̀sẹ̀ obìnrin ẹyọkan lọ. àwọn máa mẹlẹkẹ ẹyin máa ẹnu fún abíkẹ́ dúró lórí àwọn ẹni tẹ ní kàpálẹ́ lórí sọ́jà àwọn ẹrú yìí. nítorí pé tó níyàwó kan wọn ní sọ pé kò sí dọ́gba. ìyàwó ẹyọkan ló ní ìyàwó yìí wà lọ sí dọ́sùn pé ẹ bá bá bàbá lágbàdo sọ̀rọ̀ pé ìṣèdọ́gba ó látòrí ìyàwó méjì lọ síwájú lóbìnrin bí lọ́dẹ sùn fún ọkùnrin sí ọgbà. ọlọ́ni kẹ́ẹ̀fẹ́ra yín máa lórí obìnrin ẹyọ kan òun ló súnmọ́ kẹ́ẹ̀ má dẹni tí ó wà dípò fi ìṣèdọ́gba sílẹ̀ tẹ́ wà dẹni tí sàmù. kò sí tàbí ṣùgbọ́n wípé tó bá tọ́ kéèyàn fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ìsìlámù ọba sọ nítorí pé tó náà náà fọ Muhammad sallallahu alaihi wa sallam ó ti fi hàn wá ya ẹni ayàjà ike èèyàn gbọ́dọ̀ fẹ́ bí àwọn mẹ́rin lọ torí pé àwọn kan gba ìsìlámù lẹ́ni tó ní ìyàwó mẹ́wàá ẹlòmíì ó gba ìsìlámù lẹ́ni tó ní ìyàwó mẹ́jọ ẹnìkan gba ìsìlámù lẹ́ni tó ní ìyàwó márùn anabi sọlọ lọ́wọ́ àti sọlọ máa ń sọ fún irú àwọn èyí máa sọ fún àwọn èèyàn pé ikhtar minhunna arba'a ẹ̀sà mẹ́rin péré nínú wọn ẹ̀sà mẹ́rin péré nínú wọn ìyàwó ọ̀gbọ̀dọ̀ ju mẹ́rin lọ ẹ̀ńdọ́ dẹ̀gbà ìsáàmù onídọ́gbẹ́ olùfẹ́ ju ìyàwó mẹ́rin lọ tó bá kó ti kẹ́wọ́ kó tó di mùsùlùmí ó ti di mùsùlùmí àtúntì ọ̀bẹ̀rẹ̀. فلن تطلع أن تجمعوا بين الأختين إلا ما قد سلف أي أبوال أختك ما في هذا أفلوك إيه، يعني أبي كي يبقى ما منيش يباقوا إذا جنوا أوافي ما باقوا أي أبي كما يقول لك سيدي سابت في يوتون سوكالي لا يبقى تنسي في يبقى فعلي ولا تنجحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف أي أبوال أختك ما في النساء وما باقي التنياوه àyàfi tẹ ti ṣe síwájú òtúmọ̀ sí kẹ́ máa bá lọ bẹ́ẹ̀ gbàgbà tẹ ti ṣe síwájú bófin yóò tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó fi sọ̀kalẹ̀ òtútọ́ má. wà á tún obìnrin yẹn sílẹ̀ wà á tọrọ àforíjì lọ́dọ̀ náà tó bá kó ti mà tẹ́lẹ̀ ní ẹ̀bá ti nà o. láti ń gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lójoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ àyè láwùjọ Yorùbá wa yìí bàbá kú ọmọ kí ló dé ó ní nítorí pé ọmọbìnrin yẹn bàbá òun fẹ́ tó ìdọ́dún méjì mẹ́ta lọ ní bàbá kú ọmọdé sì títí àwọn afílẹ̀ ó jáde bẹ́ẹ̀ ó tún ti máa wọ́pọ̀ lọ ẹgbẹ́ ọ̀fà wọ́n wá fẹ́ obìnrin tí bàbá rẹ̀ ti fẹ́ haram táwọn ẹni náà tó tó kò sí máa ń sọ ìdí yẹ̀yẹ́ ẹni tí wọ́n sọ sí ọkọ̀ fẹ́ ta ló gbọ́dọ̀ bá ń sọ ìdí rẹ̀ wọ́n ti fi kún náà fẹ́ wọ ìsìláàmù sì sọ wípé ẹ gbọ́dọ̀ tún fẹ́ obìnrin méjì tí wọ́n jẹ́jẹ́ gbẹ́sà kúrò ọmọ bàbá kan náà màmá kan náà àbí bàbá kan náà lásán náà pa wọ́n pọ̀ àbí àkan náà lásán náà pa wọ́n pọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn lẹ́rẹ́ ọ̀kan lọ́ọ̀yà fẹ́. kọ́lá ìsìláàmù sọ wípé tọ́ bá nílùú wọn lẹ́rù ọ̀gbọ́dọ̀ bá kìíní lò kó tó máa bá kejì lò ọ̀kan tẹ́lẹ̀ àtọ́sí ọkọ̀ ọmọ bá lò wọ́n gbọ́dọ̀ bá kejì ilé ìjókòó ìyọ́lọ̀ tí a gbọ́dọ̀ pamọ́ tí a gbọ́dọ̀ fi ṣeré ilé ìlànà ìjẹsẹ̀ tó bá níjú àwọn mẹ́rin lọ tó wá gba Islam wọ́n á sọ pé ìyàwó mẹ́jọ ló ní o ẹ mú mẹ́rin nínú wa ẹ tú mẹ́rin lẹ́kọ̀ọ́ máa lọ ẹ gbọ́dọ̀ ìṣòro láti sọ pé mú mẹ́rin kọ̀ọ̀kan mẹ́rin lẹ̀ lẹ̀ ọ̀sọ́ pé sẹ̀ńtà mẹ́rin kọ̀ọ̀kọ̀ mẹ́fà alẹ́ kan fẹ́ kọ́lẹ̀ automatically Islam ti tún yín ká wọ́n sá ti mú mẹ́rin wọn àwọn yòókù kan máa lọ lé wọn. sáré fẹ́ dájú ìkàdí nílá níta àwọn ọ̀dájú ọlọ́ọ̀lẹ́ lẹ́yìn. àwọn ọmọ táwọn obìnrin tó ti wá lè mú abinkọ ọmọ rẹ ni wọn nítorí kí nígbà tó ń ṣe yìí tó ti ṣe mùsùlùmí sẹ́wọ̀n pé ẹ̀tẹ̀wó ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ lẹ́bọ̀ lóògùn ó ní àwọn bẹ́ẹ̀ lóògùn kí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ilé ìjọba àti ẹ̀kú fèrè náà tí ẹ̀ máa ti jẹ́ kébèrè ẹ̀sẹ̀ wọlé ọdún bẹ́ẹ̀ sọ fún ìsẹ̀mù. ẹ̀sẹ̀ kékeré inú gbogbo ẹ̀sẹ̀ yókù lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ kébèrè àwọn ńlá ti dá a máa ń bẹ̀ kékeré ló borí rẹ̀ jẹ́ ìlú. sílẹ̀ ìbáyé wa a jẹ́ pé kòtà ìfẹ́ nìkan kan láti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. láti ti máa láwọn àwùjọ tó wa àwọn kan wà tó máa pera pé mùsùlùmí làwọn náà tàbí ìyàwó tó wà nílẹ̀ ọmọ yẹn nọ́mbà wọn ọmọ yẹn nọ́mbà wọn. àwọn míì ṣe wà lọ́mọ tẹ́lá wọn dáàmú máa fẹ́ àwọn mẹ́rin báyìí tó bá fi hàn yóò tún fẹ́ mẹ́rin mi. wọ́n wá ṣe fi àwọn mẹ́rin tuntun yẹn sáwọn yàrá wájú àwọn mẹ́rin ti tẹ́lẹ̀ àwọn yàrá tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tó bá fi hàn yóò tún fẹ́ mẹ́rin mi. àwọn mẹ́rin tàkọ́kọ́ wọ́n tún sún mẹ́rin sí i àwọn mẹ́rin tó sì kéde wọ́n wà láàánú àwọn mẹ́rin ti sìn wọ́n ọ̀daràn lẹ́yìn yẹn islam ọ̀gbà pé sẹ́jú àwọn mẹ́rin lọ lákòókò. tòtò bá wá fẹ́ fẹ́ ìyàwó tó ju mẹ́rin lọ ajẹ́kọ̀ọ́kọ̀ ìjọba nílẹ̀ ọ̀fẹ́ fẹ́ ju àwọn mẹ́rin lọ láyé rẹ̀ ọ̀fẹ́ mẹ́rin bàbá yà ọkọ̀ wọn lẹ̀ ó tún fẹ́ nìyẹn àwọn sọ́dọ̀ abẹ́ sọ́dọ̀ abẹ́ wọn kàn máa pé ọbẹ̀ yàwó fẹ́ pọ̀ ọbẹ̀ yàwó fẹ́ níta ẹ̀mí rẹ̀ fà wọ́n fi púpọ̀ kò gbà mí. ọkàn máa bá yé wọn jẹ́ ọmọ bá yé wọn jẹ́ ọba yé wọn jẹ́ nìyà nítorí pé gbàdúrà ní ti pọ́n délé rẹ̀ wọ́n rò pé bí wọ́n máa ń gbé ní láéláé. ọkàn ti lójijì lọ́kàn ọkàn gbọ́dọ̀ ọ̀làbíwá ti jókòó wa báyìí ọ̀wà sọ̀kùn kí ni mo rí pé kò ní inú wọn ló fi ṣẹ̀dá sọ pé a ní ìdí wọn máa gba léèrè kí lọ́ọ̀bà tá a fẹ́ kó mi nílẹ̀ kí lọ́ọ̀bà tá a fi kọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ bá ẹnu bá wọn lò òfin lọ́nà tó fi fífọ̀ rẹ̀. torí àwọn gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. nínú kátà tuntun ti mà wípé ọlọ́wọ́n bọ̀ tàbí sọ pé ẹgbẹ́ ìyàwó méjì mẹ́ta ti di lórí mẹ́rin àbí nítorí ìsáàmù wo nǹkan ti ṣẹlẹ̀ àti tó lè jàǹfààní fọ́pọ̀ kan wa àti gbogbo wa lápapọ̀. torí Islam ìṣe ló wá láti wá fáǹfààní wá bá wa láti ilé aburú dènà sí wa. dáadáa dáadáa àti gbọ́dọ̀ yọnu sí òfin ọlọ́run bá tọ́lọ́run bá ti lófin bá yọnu sí. ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ agbọ́dọ̀ tẹ́wọ́ gbà nítorí kí má ní wa tó lè bàtẹ́ ìjókòó ó lè jẹ́ ìmáàní tó lálàáfíà bóyá amantọ́fà tọ́nà fi gbà pípẹ́ fẹ́jú ìyàwó kan lọ àbáàmà sẹ́yìn kí màtọ́ à ń bẹ̀ yé wa àbí òye wa àwọn sáàtì gbà kófin ọlọ́run lélẹ̀ ọlọ́run ọba ló ṣe lófin agbọ́dọ̀ kófin rẹ̀ tọ́lọ́ sì ní ká gbà nígbà tó ń ṣòfin ó náà ní kí ẹ gbá òfin yìí kẹ́ ẹ lò ó kì í ṣe pé kíkí màá rẹ̀ ní ẹgbà kíkí màá mélòó lọ́sà láyé fún àwọn ẹ̀sìn tó ṣe kókó tọ́lọ̀ ti ṣe àwọn ìtàlófin kì í ṣe gbogbo òfin lọ́lọ́ ti ṣàlàyé rẹ̀ fún wa ibi táwọn olùmọ̀ ti máa ń jura wọn lọ́nà ẹnìkan ọlọ́run fún lóye láti máa ṣe tí màá tọ́fà tó fi fi rí bẹ́ẹ̀ ẹnìkan máa tó òfin ọlọ́run ní kẹgbà kẹsẹ̀ lé kété pé kí máa òfin ní kẹgbà òfin ni wọ́n ní kọ̀ọ̀tẹ̀ níbi ìyẹn jáde òfin pé sí lọ́wọ́ sí lọ́lọ́run ní kàṣẹ ẹgbẹ́ lọ́wọ́ wọ́n wá ní ìdí tọ́wọ́ òfin ká máa gbé wọn lọ́wọ́ òye ni ó ẹni bá ti ṣe náà tó jẹ́ pé kò tí ì lọ́kọ̀ọ́rí kò tí ì láyà rí ẹnì náà wọ́n lẹ́gbọ́ bọ́ọ̀lù ṣẹ́ ẹ̀ sì kí wọ́n pamọ́ fọ́dún. wàá sọ pé mí kí màá lò yọ ó ń kó tó mọ̀ èyí o kí lọ́dọ̀ náà tẹ̀lé òfin tó ń sìn ètò ìyá ọmọ yẹ lò ọ̀rọ̀ tó fi yé wa báwo ni àwọn ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ pé ẹni tó bá jọ ajá àbílẹ̀ kan kọ́ lápá àbílẹ̀ àbò ẹ̀sán wọn ló kò parí títí tí wọ́n fi wá ní ìmọ̀ tó wà ní òye ni because Islam ní ká sàánú ká láàánú ẹgbọ́rọ̀ ní ká sàánú ká láàánú kúndà bá wọn sọ̀rọ̀ lọ́pọ̀ a sọ pé kíkí máa jẹun tí ò dín náà ń bọ́ la nílò òfin ọlọ́run tó ti ta gbọ́dọ̀ tẹ̀lé àwa nílò torí bọ́lá wọn sọ pé ìwọ ni kò bá wa sòfin òfin tọ́lọ̀ ti ṣe ni kí wọ́n tẹ̀lé torí ẹrú ọlọ́run ni wọ́n wọ́n ò lè jẹ́rú ọlọ́run lọ́run bá jẹ́ ń takò tọ́lọ̀ sí lò nítorí pé ìdí tọ́lọ̀ sí sí lò kò yí ọ ọpọlọ mélòó ló ní nǹkan mélòó ló yí ọ. wọ́n tọ́ ẹ́ kó délé oúnjẹ wọ́n á délé oúnjẹ tó wà wọ́n ní kùtù wà sẹ̀mú wà àmàlà wà ẹ̀bà wà láhùn wà ìyá wà ọwọ́ ọwọ́ ọwọ́ ayé ọwọ́ à ń fi ra rẹ pé owó ní kí n mú tó bá jẹ́ kọ́ lọ funfun ní fòfó funfun náà níyà funfun tẹ̀gbó funfun ní láǹkó tó bá jẹ́ kọ́ lọ dúdú làmàlà àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó dojú sí mi ó dojú sí mi wọ́n tó ọ̀gbọ́n ẹni kí màdí bẹ́ẹ̀ ló kọjá àmàlà yàtọ̀ sí tẹ̀gbó ọ̀gbọ́n ẹni kí màdí bẹ́ẹ̀ ló kọjá ẹ̀fúnfún ìyàtọ̀ sí láàmú ìwọ náà láti tó nígbà tó ti gbọ́ ìgbìmọ̀ ti bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́yẹ òní tẹ̀lé tí ọ̀rẹ́ láì á ń tọ̀ ọ̀mà ta ló dá ọ̀mà ilé ìtọ́nà àwọn olùmọ́ni máa pọ̀ wọ́n ní òfin ọlọ́ọ̀ni ọ̀tẹ̀ ní kéde ìgbìmọ̀ torí tàbá tó sí ìgbìmọ̀ òfin kan wọ̀ ní tẹ̀lé lọ́dọ̀ lóbi ni ìgbìmọ̀ tó wà ní àfọwọ́ gan bàtà sálọ àlẹ́ tí gbogbo sọ láti òbí lọ sẹ́bí òṣìṣẹ́ náà wọn ni ọ̀sán lọ arábò sọ̀rọ̀ lọ láti òbí ti kí káma tó kó káma kókó lọ́rọ̀. ẹnu mo fẹ́ mọ ní kíma tó wà nù ipe àtúgbọ́dọ̀ fọ sẹ́ni ẹ kí ni kíma tó wà nù káwọ́ ẹ̀ dáhàrà amánitá ti ṣe ká ẹbí yóò rí kí lọ́ọ̀ ká tọ́ torí kọ́ náà láì sálú àmà ẹ̀fọ́n ọ̀hún mi sàlù. torí ẹ̀ tọ́lọ́ bá ń sòkò a gbọ́dọ̀ máa ronú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kó tó ti pa àtẹ́lẹ̀ lọ. a ti gbọ́dọ̀ jẹ́ pé ń táwọn aláìmọ̀kan àwọn ọ̀jẹ́ Islam tí wọ́n ń sọ látàrí àwọn òfin kófin tí wọ́n ń gbé kalẹ̀ àwọn àlànà kí lànà tí wọ́n fọpọ́ lọ́hùn-ún lè tún tó takùtọ̀ lọ́hùn-ún ọ̀tàkùtà nàbì sallallahu alaihi wasallam náà wàá máa wà náà láti máa takùn tọ́lọ̀ sí ló. torí pé àwọn òfin kò fi àwọn àlànà kí lànà yẹn ó náà ni wọ́n fi kọ́ obìnrin lọ́gbọ́ngbọ́n nítorí pé wọ́n gbé àwọn obìnrin ní láńkẹ̀ wọ́n fi hàn wọ́n pé wọ́n yàn wọ́n jẹ tí bàbá jẹ́ wọ́n yàn yín jẹ tí ló dé tí ẹ̀sìn sáwọn alóńgbò àti wọ́n fẹ́ yà wọ́n méjì mẹ́ta mẹ́rin wọ́n fẹ́ kó ìbànújẹ́ bá ìdùnnú tiẹ̀ nù máa tọkọ rẹ lẹ́sìn tó jẹ́jẹ́jẹ́jẹ́ me and my husband ọkàn tó lọ bẹ́ẹ̀ lómi wá ní tipátipá ní bí wojú rẹ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nígbà tó ti bẹ́ẹ̀ lómi wá ní sí ẹ̀ẹ̀kan lóṣù gan kò wojú olú ẹ̀ mọ́ tẹsí kúrò fi jẹrí àyè kẹ ẹ máa kà abẹ kára rẹ ní abẹ sotera yẹ wò àwọn obìnrin tó dájú nù àwọn obìnrin tó dájú lórí ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn sọ yìí pé Islam pẹ̀lú òfin tó ṣe kí ọkùnrin kọ̀ọ̀kan lè fẹ́ ju ìyàwó kọ̀ọ̀kan lọ àmọ́ kò gbọdọ̀ fẹ́ tayọ mẹ́rin wọ́n ní Islam sábòsí fómìnì o ó sì ta àbùkù rẹ̀ kódà gbogbo àpọ́nlé àti iyì rẹ̀ ní Islam lọ́pàṣọ rẹ̀ yamala pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní ẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn àwọn ọkùnrin náà ní Islam máa dáhùn fún un. subhanallah kódà kó ti pé ó lè mú káwọn òkùnrin ọmọ dákú bá gẹ́dà ọkùnrin gánà ní ìsìn kódà wọ́n tún ń takò ní ọlọ́run báyìí wọ́n ń takò gba gbogbo ọ̀nà tí yàrá lè ta àìmọye ọ̀rọ̀ lórí àwọn òwe ìròyìn àìmọye ọ̀rọ̀ nínú rédíò ọ̀pọ̀lọpọ̀ sọkúsọ lórí ẹ̀rọ tẹlifíṣàn nígbà táyé wá di ayé ẹ̀rọ ayélujára bíi yàtẹ̀lẹ̀ yìí báyìí ẹ̀rì gbé àìmọye articles tí ọba làkà yìí ní bẹ lórí social media náà fi ń bẹnu àtẹlù ẹsẹ islam ìsìláàmù ní ìyàwó ní kẹfẹ ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ nyàlè lọ́kùnrin ẹ gbọ́dọ̀ nyàlè lóbìnrin torí pé ìsìláàmù ń fi àlàáfíà fún wa kò fi aburú fún wa èyí wọn bẹnu àtẹlù ẹ ń bẹnu ẹ ń bẹnu àtẹlù ẹsẹ islam nígbà tó ti bá láì lérò lọ́pọ̀ jù nínú yín gbogbo yín gan-an tẹ́ bá bẹnu àtẹ́lù òfin ọlọ́run ẹ̀rọ rí ìyàmẹlẹ ọlọ́run tọ́jú ọkùnrin tọ́jú obìnrin mà ló sọ sẹ́ẹ̀rù kófin tí wọ́n ń ṣe ní house of assembly tó yẹ kí ẹni tó sòfin kúta nígbà tí wọ́n ń ṣe lónìí wọ́n gbé lọ sí president àwọn náà ronú sí wọ́n fọwọ́ sí lẹ́yìn oṣù mẹ́fà wọ́n tún á da padà sí house of assembly ike kó gbé lọ gbogbo fíjọ kó gbé lọ kó bẹ̀rẹ̀ sí ti fíjẹ́ nígbà wọn da padà sí house of assembly ẹni tó kọ́ ló ti motion tí wọ́n fi sòfin ẹ lófin láì tó náà onígbà protection tó púpọ̀ lórí òfin because àwọn kankan hàn tó ń nípa táwọn táwọn rédíò àtúnṣe ojú wa hàn tó ní ìsàbílẹ̀ kan tó bá constitution rọ̀ tọrọ ọlọ́run lẹ́wọ́ abẹ́ máa fi wé dọ̀tí constitution ilẹ̀ ẹgbẹ́ máa ń bẹnu àdẹ́lù tẹ́sán púpọ̀ dá onídìí amendment onídìí adjustment onídìí kìnnìkan onídìí deduction onídìí addition ọ̀sán ìgbẹ́ òkú sísọ he is saying what is based on his right as a citizen of the abẹ́ẹ̀kọ́ ráìtì òkú wa ló ní òkèlè pọ́n sọ pálukù ráìtì sàbòsì ìgbẹ́ wọn náà ni wọn ọlọ́run ọba tó sòfin tó lọ́mọ ni àbáwá tó sòfin lé lórí. قل أأنتم أعلم أم الله sẹ́yìn lẹ́yìn mọ̀ ní àbọ̀lọ̀. torí ẹ gbogbo obìnrin tí máa ń sàgbére rẹ lọ́sọ̀rọ̀ ọ iná dàjọ́ gbàdọ́kọ rẹ fẹ́ lómi. gbàdọ́ kó o ti rò kó o ti mórí ọkọ ní páńpẹ́ o ti pa máa ọkọ wa gbẹ lómi ìlẹ ọwọ àtẹkù yọ àtìrìtù àtàlàtìrìtù nbọ ló ti rí i pé o lè fẹ lómi lẹmi àkùránì yọ àkùránì sábò sí fún mi o ani, tó di pé kò dé bọ̀ rẹ̀ màtí àkùránì tó á ní kọ́ńtì dọ́gba láàrin ọkọ̀ sábò sí o béèrè o tí wọ́n tètè òfin ti dọ́gba láàrin ọ̀la ọ̀ ní béèrè lè olórí ikú rẹ̀ kọ́mẹ̀tì tí ọ̀bá tó a jẹ́ pẹ́rù ọlọ́ọ̀tì ń bọ̀ náà tó lè mú yìí tọkùnrin bá lòun ò sí dọ́gba tómìnì lè mú un ṣe bọ́lá tí ó mú kálukú náà là ń bẹ̀rù tòun bá wọn ni wọn fẹ́ ẹ̀yin náà lẹ́nu gbọ́ pé sáà nìkan pọ̀ ìyẹn ni ìyẹn ni àbóbìnrin kan ní àbáwọn ìbá kọ́ wọn dára dà wọ́n lè jẹ́ àwọn kọ́bí jẹ́ ọkọ̀ sáà nìkan pọ̀ kábí lọ lé sáà nìkan pọ̀ kábí lọ kí àwọn bàbá àbí àbẹ̀ká nìkan pọ̀ lọ́dọ̀ ọkọ̀ á ẹ̀ bàtà wọn jẹ́ fẹ́ẹ́ máa tẹ́lẹ̀ Islam wọ́n bá yẹ pé àwọn gírèdì dọ́kítàsì táwọn ètò mùsùlùmí ní máa ń síbẹ̀ kò ní dàwọn lẹ́nu púpọ̀ ẹ̀wọ̀n kó balẹ̀ ní ìdẹ́kùn láì mùsùlùmí. ṣé ẹ mú lọ́ọ̀yà lọ torí kọ́ ló wá bá yín rújọ́ wá bí ọlọ́ọ̀dẹ́ ọ̀gbìn dàkúyà ẹ ti tẹ̀ sọ́lọ̀ báyìí. wọ́n bá yín wá bí ọlọ́ọ̀ pé abú ọlọ́ọ̀ but we think we have the right. ẹ̀rọ báwọn lọ́ọ̀yà bíi balance àwọn aláya ti fáwọn ẹ̀mí abẹ́rẹ́ nǹkan mọ́ ẹ̀ mú wọn lẹ́yìn ìjọba ẹ̀dùn táwọn náà ti kówé lọ́wọ́ lọ́wọ́ ti pé jẹ́ àwọn òfin yẹn wọ́n takò fundamental women right tó máa pè é bóun wájú ọlọ ọmọ èèyàn ọmọ àwọn ààrẹ wọn tara rẹ dànù ọmọ ọlọ́ọ̀ni láàrú àmì máa yẹ fàánù wọ́n mú mi sálúwọ̀n ẹni tí ebi ọlọ́run léèrè nípa tó ṣe o gbogbo wa ni wọ́n bi léèrè ọlọ́run sọ fún mi nípa àánú bí máa rí gbogbo tó bá wù ló máa ṣe. nínú àwọn nǹkan tá a fọ àmà àǹfààní ńlá àti fífi mà tó ga ṣe ń bẹnu pé ẹ lè fẹ́ ju ìyàwó kan lọ alákọ̀ọ́kọ́ ó dàbí pé kí n fẹ́ ju ìyàwó kan lọ kì ṣe fúláṣí kí láì rúbà ìyàwó sí. ọba yẹn ní tó bá yá bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá kọ̀ kúrò yọ wà yọ wà. nàmbà fẹ́ẹ̀mì jẹ́sẹ̀ nàmbà kíláàsì. torí rẹ̀ obìnrin ọlọ́pàá ọlọ́pàá kan ara rẹ̀ balẹ̀ jẹ́sẹ̀ kíláàsì ní kọ̀kọ̀ lọ fẹ́ yàwó mi. tọ́ba wù mí. kì í wá sàdéjì wọ ọkùnrin náà gbà mí obìnrin ní kì í lọ bẹ̀. nígbà tó bá jẹ́ pé ìwọ obìnrin pé wọ́n yé abọ́kọ́nú tẹ́ni ọ́ amọ́kọ́ máa rí amọ́kọ́ máa tí òwò túwò ni ìwọ ọ̀rọ̀ ẹnu lọ dá ìwà rẹ burú sọmọ pé ọkọ rẹ náà lè tíráì lómi lórí tíráì àná nítorí tọ́ba tó fẹ́ lómi náà tó lè gba pé bí rẹ ló náà rí tíráì àná bákan náà ẹ̀rí pé tó bá wù ú ọkùnrin ni ló lè fẹ́ àwọn mi ìyàwó tá a tẹ́tẹ́ ti kejì náà káàkiri tó bá ń kó náà ni àbẹ́yẹ̀ ọmọ tí ma tẹ̀lẹ̀ láyé ni bàtà ọmọ bọ́ọ̀lù nìkan tó lọ́kọ́ fẹ́ fi ọ. náà béèrè kìsẹ́ yẹn nọ́mbà wà ní àbí ọ̀dọ́gbà junior ni o junior bá junior pass ní fẹ́ wọ̀ wọ́n wá gbà junior pass la ní ìsìn káyé wà wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wáyà kìí ṣe kíláàsì lórí ọkùnrin kan fẹ́yàwó kìí ṣe kíláàsì lórí obìnrin kan gbà fún fẹ́ẹ́ fẹ́yàwó kìí ṣe kẹta tẹ̀ tọ́ba wò náà torí ẹ̀ ọkùnrin ní obìnrin obìnrin tí wọ́n fẹ́ fẹ́ kìí ṣe kẹta sí kẹrin tọ́ba wò ní. síbẹ̀ náà ní wàhálà sẹ́yìn ọkùnrin tán fẹ́yàwó kìí ṣe kẹta kẹrin tẹ̀ kò tẹ̀ kò sí. ọ̀rọ̀ ọ̀run sí àwọn nàmbà wà àwọn àwọn obìnrin bẹ́ẹ̀ máa wò pé ah, òun dìgírí ọ̀dà àbẹ̀rẹ̀ ìlú ẹ̀ graduate for that matter wọ́n lọ sí nọmba three mi ò kó ní pé tí n bọ́ pé wí nù wá lọ́wọ́ wá dà ó lè mí pé dáadáa mo ní kí n fi ọ kí n fi ọ sí ìyàwó ni ẹjọ́ ẹ fọ́tọ́ sí lọ kò sí wàhálà obìnrin mi sí wàhálà ká níyẹn ti ẹni kó ọ̀fẹ́ sí ìyàwó àlọ́ wàhálà ìyàwó nọmba two ẹ̀yọ́ sí mo ní sáǹpù méjì lórí ìbọn obìnrin kan pè ó ní kí n bò ń wọkọ̀ àbí ẹjọ́ ń tàn ẹjọ́ máa fẹ́ mi sí kejì àbí kẹta lè mú fẹ́ wọ́n ti lọ́kọ̀ rí ó lò wọ́n lọ́kọ̀ rí báwo ló jẹ́ kí ròònù tẹ̀ ọ́ yàtọ̀ títí mi dọ́rí ó ní tó ń ṣẹlẹ̀ ní pé òun láwọn àtúbà tó ń bá sì jẹ́ kí wọ́n fún un sí àbí sí òun ó lè gbọ́ àwọn bùkátà yìí ọkọ òní máa yọ lẹ́nu gbogbo gbà á ah, oríṣi ẹ̀rọ àbí òye omi kẹ́lá tó pẹ̀lú ó ní láti pèlè ayé òun ọ̀fẹ́ jẹ́ àwọn alákọ̀ọ́ nítorí profession wọn wọn ọ̀fẹ́ tó mú wọn ọ̀fẹ́ kó wọn lọ jẹ́ ìyàwó alákọ̀ọ́ tí ọkọ wa ní jẹ́ kó wọn lójú kọjú máa tẹ̀ wọ́n ah, ìrẹ́ ti bá wọn ọ̀rọ̀pọ̀ yìí torí ẹ̀ ó pẹ́ ọwọ́ ṣẹ́nà ìtọ́ba wo obìnrin ní ìtọ́ba wo obìnrin ní kì í ṣe pé ara wọn sọ pé ó ní wọ́n ti lọ dé àwọn kejì ìgbà míì obìnrin lè má kọ̀ láti dé àwọn bẹ̀rẹ̀ bàbá màmá rẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ jù ìwọ ta nádúró owó ilé lórí á lọ sí àwọn nàmbà fọ́ tí ọba gbọ́ wọn àti ilé olórogún kí ni ìtumọ̀ ilé olórogún sílé ogun yìí àwọn bìlì bìkì tó bìlì bá ti pé ní di mẹ́ta mẹ́rin nù lọ títí náà sẹ́mi pé yorùbá lẹ́wù tókùtókù náà máa ṣe o obìnrin kan nìsín tó lè máa ṣàbùn sáwọn ọmọ ológun rẹ̀ pé wọn ní gbérí ju àwọn ọmọ tó lọ nígbà tí wọ́n ti sẹ̀mí ayé ìjà ìlíyà adúpẹ́ fọlọ́n fún àwọn yorùbá ti pàtì tàbí wọ́n ti pàtì wọ́n ti tún lọ lé ológun nìsín àwọn òbí lẹ́nu ẹ̀ ṣe bákan náà ẹlẹ́kẹ̀ẹ́ nínú hikima ẹ̀rí pé hikima ńlá ni kìí ṣe force not by force ó pé ọ lọ fẹ́ fẹ́ yàrá òkèjì wàhálà mẹ́ta gbà kìí ṣe bọ́ọ̀lù ọ̀run náà gbà síbẹ̀ máa bá ṣe ń bá yàrá òkè yìí ni ìnáwó oríṣiríṣiríṣiríṣi kọ́kọ́nà já máa ráhùn obìnrin rere fẹ́ wàlúùmáàyè ẹlòmíín tó bá ti fáìlì ṣe ṣe ẹni fẹ́ fẹ́ yàwó rárá oríṣiríṣi làwọn obìnrin báwọn ọkùnrin náà ṣe dé oríṣiríṣi ìnáwó burúkú tíyàwó kó sí ó ní jẹ́ dákúdájú wọ́n sì níbi torí pọ́ fẹ́ padà wá rí pé dákúdájú ni wọ́n lọ fẹ́ lé lọ torí tí ọba jẹ́ dákúdájú tí wọ́n bá dì í ọlọ́run ti ká dàrá pé dákúdájú náà jẹ́ kùn jẹ ọmọ àbórí rọ ọ̀dà. obìnrin ní wà tó ṣe pé etí àwùjọ wà lè mọ sọ fún pé ọwọ́ ọ̀ṣẹ́ náà fún ọ ìyàwó tó wà ní ọ̀hún kọ́lọ́rọ̀ ti léèrè o ṣe sọ ọgbà kí n fẹ́yàwó rẹ ọgbà báwò ọwọ́ máa gbà yọ̀ǹda lọ́dọ̀ ìyàwó rẹ mo rò pé yé wa tó ní ọ̀pọ̀ sọ̀kọ̀ fún ọ ni ṣèlú wà lọ́sọ̀kọ̀ fún ọ tó bá ti wọ̀ fún ọ yọ̀ wọ̀ fún ọ tọ kìsì ìyàwó tó wà nílé ọkà gbọ́kọ̀ fẹ́fẹ́yàwó jẹ̀mọ́ bá ti máa sọ̀rọ̀ dòkú tí gbogbo náà máa bẹ̀ náà wọ̀ lọ gbogbo ẹni tó pọ̀ lọ́ba fẹ́ dájọ́jọ́ rẹ̀ ni wọ́n ti lẹ́nu tá a tọ̀jọ́ ta ti lẹ́nu tó kí tó bá wọlé wa kọ́lá wọlé ní ọ̀dẹ̀ òní jẹ́ ọ̀ràn dé obìnrin òní sàdó àbàwọ̀n ọba gbé ọwọ́ gbóná wa ọwọ́ gbóná ó ti ṣe sí kọ́kọ́ ọmọ fẹ́ àmọ́ kọ́ ìmí ọ̀fẹ́ náà ọba gbé ọwọ́ gbóná wa ẹ̀ lọ gbà ìbá ti gbọ́ tútù wa yọ kùrùn ìyẹn nígbà náà ti ń múra lẹ́yìn ẹ̀ sì kó kùrùn ẹ sì di àwọn obìnrin tó máa ń sọ pé sáyé tó kún fúnra wọn tó bá ti múra dálẹ̀ oníjà náà ni ó ti. wọ́n sì ọba ti náà wọ̀ pé pé ṣọ́ọ̀lù ọmọ ìyá mi lọ́dẹ. ọlọ́run ọ̀dọ́kọ yín sùúrù tẹ́sí lè bára yín gbé lálàáfíà. torí ẹ ìyàwó kan wá wà nílé ó wá gbọ́ kọ́kọ́ fẹ́fẹ́ nù ó gbà. ó nídìí pé kọ́ máa gba lọ́dọ̀ kò sí wàhálà wọ́n fẹ́ yàwó jẹ. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà obìnrin kan ti dá fẹ́fẹ́ yàwó lè tó tó tó dùn máa dénú. ọlọ́ọ̀dẹ́ apẹ́ méje obìnrin lọ́ọ̀dẹ ọkọ kò dé inú tóbìnrin ò ní fẹ́. ṣe ìwọ náà ló dúró sísè pé ọ̀fẹ́ fẹ́ náà. ẹlẹ́kẹ̀jì òun náà ní í ìsìláàmù ọ̀gbà wípé kí èèyàn kàn lọ fẹ́ yàwó lásán láì sí àwọn àpalẹ̀mọ́. ètò pé ojú òkúrò obìnrin bẹ́ẹ̀ mi àwọn ọ̀rẹ́ lóbìnrin tọ́pọ̀ ọ̀rẹ́ ti kí níka àwọn àpalẹ̀mọ́ yìí ti wà létí. alákọ̀ọ́kọ́ onáìjíkí o lè ṣe dọ́gba láàrin òbí méjì. nítorí pé ń bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin tó ẹgbẹ́ tíyàwó bá ti pé méjì àti ìwọ̀n jù. kódà àwọn ìyàwó kan sọ fún pé obìnrin méjì ọ̀yọ́ láyé ìyàwó kan lọ ẹ̀kọ́ fẹ́ nítorí àyè òsì nínú àyà rẹ̀ obìnrin ti fẹ́ ọ̀kan lọ. Gàràjé lásán ló sún ọ lọ sí pé mo ti fẹ́ fẹ́ lòmí. Àbárùkù báwọn ọ̀rẹ́ mi àwọn ti lóyè àwọn méjì ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́. Pé màmá àgbéyàwó kankan ẹ̀ríkẹ́rù wọn kò ní pẹ́ kò ní jìnnà sí yóò tún dàbí ó ó ní sábàbí wọ́n fẹ́ mú ọ fẹ́ àwọn méjì because ẹnìkan ní ọmọ yóò jẹ́ ibi ìyá ń jẹ nígbà tẹ́lómi rẹ̀ ìsìláàmù fẹ́ kó ṣe ti dọ́gba láàrin àwọn ìyàwó pẹ̀lú ń lágbára lórí ẹ̀ gẹ́gẹ́ owó níná ibùgbé oorun. iná lọ́nà wọn bá sọ pé ẹ̀yin kò tún àlà tàdílù ọwọ́ àkì tọ́ba ti lè sọ́dọ̀ ṣètọ́ gba láfẹ́yàwó kan kò sí wàhálà ń bẹ̀. ìmọ̀kẹ́tì ìrọ̀hìmọ̀ ọ̀wọ́ oní ẹ̀yin kò tún àlà tàdílù bẹ̀yìn ọ̀hún lọ́dí ọ̀tọ́sọ̀rọ̀ àlẹ́ ọ̀wọ́ àkídá ní ìbá ti mọ̀ pọ́n ẹ̀rú ń bá wọn òní lè ṣètọ́ gba láàrin àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam ti fi hàn wá ewu tí ń bẹ́ẹ̀ ọmọ ti dọ́gba láàrin àwọn obìnrin tó kó jọ nínú hadith tí imaamu ahmed àtàwọn míín gbé jáde wọn ni man kanat indahu imra'atan falam ya'dil baynahuma jaa yawm al-qiyamati wa shaqqahu saqi anabi ní ẹnikẹ́ni tó bá ní obìnrin méjì tó wá kùnà láti fi dọ́gba láàrin wọn yóò wà lọ́jọ́ gbẹ̀dẹ̀ òkèèyàn lẹ́ni tẹ́gbẹ̀ rẹ̀ kan dàgbù yóò wà lẹ́ni tẹ́gbẹ̀ rẹ̀ kan tó ti dàgbù tó ti paralyze kọ́nà dàpọ̀ tà nù wa. torí ẹ̀ kí èèyàn ojú lẹ́sẹ̀ jẹ́gẹ́dẹ́ ó pé o tí kí èèyàn fa wàhálà fúnra rẹ̀ ó mà ṣé ó rí àmì ẹ̀ ti dáadáa àbúrò ní ìdí ti dáadáa mímọ̀ sọ ọmọ ara rẹ̀ náà ní pọ̀ lẹ́nu ọbẹ̀ ṣàkóso lórí ìyàwó. ṣùgbọ́n àwọn ìṣẹ́kẹ́ wà tágbára wọ̀ ká ọlọ́run ọ̀bẹ wa ká ṣe lọ́gbà mẹ́. gẹ́bí kéèyàn fi sọ́dọ̀ ẹnìkan jọ ẹnìkan lọ. gẹ́bí kéèyàn nífẹ̀ẹ́ ẹnìkan jọ ẹnìkan lọ. ọlọ́run ò ní sí ilé ìjọba o. ọlọ́run níbi wá lè rìn parẹ́ nítorí pé ó ju agbára wa lọ. ọlọ́run sọ pé láì èyí tó bá ju agbára wa lọ ọlọ́run lábọ̀ wa lọ́rùn. ọlọ́run sì fi hàn ákú wa lẹ́sẹ̀ sọ̀kẹ́rù àti àdìlù bẹ́yìn ẹ̀mí ìsirá ìwà lọ́wọ́ àwọn sùn. ẹ ní ilé ṣe ti dọ́gba láàrin àwọn ni ti pẹ́ gbìyànjú ẹ̀. nípa ọkàn kò sí ọmọdé bí gan. ẹ̀rí kọ́ fẹ́ràn ọmọdájọ́ mọ̀sán báwo ni àwọn dọ́jọ́ mọ̀ọ́lọ́ àwọn ọmọ rẹ̀ gan. báyìí lè máa jẹun dáadáa lè re ka dáadáa lọ́ba fẹ́rẹ̀ sí máa jẹun dáadáa. àbí kọ́ fẹ́lẹ̀ ṣe ìdàgbàdà pé kì í sùkú ń gbèsè pé kò yàn sí gbèsè. ẹ̀rọ sọ ọmọ tí a bí nu bá ṣùgbọ́n wá níyàwó ẹ̀fúyàwó mi tó bá pé tó ń jẹ́ ńlẹ́lẹ́fẹ́ bí wò làwọn mi jẹ́ pé lọ́ọ̀dọ́ gbèsè dáadáa ni níbi tó máa ra àpò ìlúbọ́ sílé àbá lọ́dọ̀ ìlúbọ́ láàárọ̀ lọ́dọ̀ àmàlà lọ lọ́dọ̀ àmàlà lálẹ́ bó ni ìlúbọ́ yìí ṣe ń lọ báyìí bí tẹ́tẹ́lẹ̀ yìí dé báyìí gbogbo èlú kó òfojú ẹ̀ balẹ̀ mọ́ àbá lọ́ba ní òǹkó ìlera rẹ̀ ìwọ́n ṣe jẹ́ bàtà àgbà rẹ̀ títí àwọn òkè mọ̀ ṣe ọ̀kẹ́ bí wà zero zero one ní máa gba ìlójúmọ́ ẹ̀ka ní ọ̀dọ̀ lójúmọ́ sọ̀rọ̀ ẹ̀rọ táwọn yẹn ohun tí tó dá ní àbí òye pẹ̀lú ọdún bàbá wọn ẹlòmíín sì lè jẹ́ pé èyí ìjọun ó kó ìra rẹ̀ ẹni tó kù bá lọ wá tọ́ọ̀ bá máa jẹun ẹni tó kù bá lọ wá mo kó ní jẹ́rí fẹ́ tọ́ọ̀ bá jẹ èmi ò lè jẹ́ dínú mi lọ́dà kí èsì ra rẹ̀ lọ́ba máa kó ìra rẹ̀ tó kéré ìtẹ̀yìn aláàtì tó lẹ̀ fẹ́rẹ̀ èèyàn kó ìrẹ̀ èèyàn wà láàrọ̀ náà lóye torí gbà ní ìjọba sọ́jà rẹ̀ dáná mọ̀ ọjà jẹyọ ọtẹ ọmọ àti obìnrin léèrè O tó wọlé pé bí ó jẹun lọmọ ẹjẹun torí tí agbára bẹ ọba yìí ká sẹ́yìn bí obìnrin léèrè kẹtó tẹ bá eléyìí túmọ̀ sí pé ẹnì pẹ̀lú fẹ́ràn ọmọ sáńdọ́ ọmọ sáńdọ́ bó wà láwọn obìnrin obìnrin wà tó yẹ pé ó láì sí ṣe kankan tẹ bá ti di inú yóò dùn obìnrin wà tó ṣe pé bí bá bó yín kan inú ọmọ bìyìn ẹ máa fẹ́ máa fò sí oníṣẹ́lẹ̀ wọ̀nyí bí wọn náà lọ sọ kọfí ọhún dàtọ dẹ àbí ó lè bí fìtínà lè ayé ṣe nínú o lóòótọ́ àwọn obìnrin ò ṣe bú o tí wọn fẹ́ róró fún wọn fẹ́ róró sẹ́yìn fẹ́ róró fún ẹ̀yàn fún nítorí wọn rí ìyàwó rẹ̀ tàbí sẹ́nìkan dọ̀wọ̀ ẹ̀kẹ́ lọ́bẹ̀ tẹ́lu bàbá adákẹ́dẹ́ ẹ̀kọ́ ọkùnrin lè lọ gbàdá.

sọmọ èmi náà fẹ́ wọ sí i àdó ní ẹgbẹ́ àmì tí ló fẹ́ ọmọ àjọ ni. wọn á máa wò pé á kíní máa ń dé pọ̀ ó di ọ̀dọ́ àwọn ọba àwọn ni wọ́n ti ń ṣe sùúrù. tó láti máa kówó irọ́ kárí kápọ̀ ìyá di ìyá ẹni ẹ̀ẹ́dílẹ̀ ẹni láti lé ẹ̀ẹ́dínú sí má bínú sí táwọn òbí wọn rẹ̀ nù. pẹ̀lú èyí tí mo ṣe ṣe náà ṣẹ̀kọ́ kò rọrùn fún àwọn obìnrin láti gbà ọlọ́run ní fọ wí lórí ìfẹ́ tó ní sí àwọn obìnrin ṣùgbọ́n àwọn nǹkan tágbára rẹ̀ ká ọ̀gbọ̀dọ̀ kàwé sílẹ̀ o. bẹ́ẹ̀ náà làdé bá sọ̀rọ̀ bá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ ẹ̀rọ fáwọn ìyàwó rẹ̀ pọ̀. àdébí wa fẹ́ràn ìyá ńlá wa Àìṣà ju àwọn ìyàwó rẹ̀ ebi kí wọ́n bí léèrè wọ́n ní nínú àwọn ọkùnrin kọ́ anábì ní bàbá rẹ̀ ni. ṣé torí kọjá anábì irú ọ̀rọ̀ yẹn ò lè bí wàhálà pọ̀ ó lè bí wàhálà kò ní bí pọ̀ mọ́ kó yẹ yín kò ní bí pọ̀ torí pé kálukú ò ní fẹ́ sórí ikú lára anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nù. ilé yẹn ò túmọ̀ ẹni wé tí wọ́n náà sọ fún wọn kọjá anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nù wọn ní ta lè fẹ́ràn nínú àwọn ìyàwó ìkọ́ni lágbájá ni mo pín lọ́lá ẹni pé mo ti lọ́lá yọ̀dà torí gbogbo àwọn kò dojú lé nípa wọ̀rọ̀ fẹ́ràn jù àbí gbogbo ẹ̀ náà wọ́n mọ̀ wá láti pàkìlì. a máa dàbí lélẹ́yìí bíkọ́ sọ́wọ́n ah, náà lọ́gbà sẹ́gun dáadáa nípa tó dáadé lọ́rọ̀ tó dáa ni a nìkan tó wà lọ́kàn ni èèyàn nífẹ̀ẹ́ nìkan gbẹ nìkan náà lọ ni ọ̀rọ̀ dáadáa nípa wọn fi gbà wọn sọ lọ́kàn jẹ́ nípa wọn pé tẹ́ bá sọ bẹ́ẹ̀ rẹ lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run lè torí bú. ìdàlẹ́bí لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذاب مهينا والذين يؤذون والذين يؤذون المؤمنين بغير قلت يا ويقيم يورون لارا حتى النبي صلى الله عليه وسلم أمور بمهور من يورون الصنع مما تصوى والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسب فإذا كنت تستطيع لهم وفرعني وعمومي منه أما إن الذين يؤذون الله ورسوله You don't have any cause. You, you can never have any reason to justify anything to suffer in your life. Suffer in your life, صلى الله عليه وسلم. لعنهم الله في الدنيا والآخرة. الله لعنه والله يلوم. وطبعا ما بيه وعد لهم عذابا مهينا. إياه. في في في في في في في في في في في في agbọ́ agbà bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ni ọ̀sán ẹnì kan tó lọ́sọ̀ pé kúrò náà tẹ́lẹ̀ tó àlè àlẹ́ òye wa rà nàbí lọ ṣùgbọ́n ní ti bá lọ sọ orí ọ̀rọ̀ fa wàhálà nù fa wàhálà nù tọ̀ torí ẹ̀dá ńlá tí anábì sọ̀rọ̀ máa dì sọ́dọ̀ tí ń sáré tó fi kú ó dẹ̀ tó kan fún ẹ̀rọ kò dìtú sọ́kúdà tètè tó ó ní mo ti dàbà mo ti sára wọ́n ti kú o so wọ́n sì ti báyìí lè sọ̀rọ̀ bá àdé sẹ́là bí ó ti ṣe ń tẹ́ràn àti ṣe ń ṣe kí kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n yẹ kí gbogbo obìnrin ọlọ́mọ bẹ́ẹ̀ gbogbo ọkùnrin náà tó sì máa kọ̀ nǹkan ra àsìkò tí a fẹ́ obìnrin ẹni pásítọ̀ kan bẹ tó ti ní five and six eleven kọ́ jáde ò ní jáde tán ọkàn rẹ̀ wà lé bọ́ọ̀ wà lé sí kankan fẹ́ mọ́ ní fẹ́ jáde tó nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó àti ìgbà tí ọ̀pẹ ti gbà ọmọ òkú náà ni òun náà ni òun náà ni tó obìnrin kọ́ mọ̀ yọ ayọ̀ kọ̀rọ̀ lọ́kùnrin máa ń lọ fẹ́ lómi yọ́yọ́ lẹ́nu nítorí pé ìfẹ́ ìfẹ́ máa ń sá ìfẹ́ máa ń sí ó lè tún jẹ́ pé ìfẹ́ yìí ó gbé fẹ́ lómi tó bá jọ́ bọ́ lójijì wá ti rẹ̀ lẹ́sùn èyí ó ti máa fẹ́ kọ̀ kalẹ̀ kó tó di pé ìdá so báwo ó lórí pé ìṣẹ́ tànàbì ní sọ bí ṣe máa àkókò sílẹ̀ ẹ̀ tó nítorí ti eléyìí báyìí ó ti di kó fẹ́ra ẹni ìṣàkóso náà ti mọ̀ kọ́dà ká lọ́jọ́ máa sọ torí ìgbà tó wà lọ́kàn lélẹ̀ ẹ̀ tó àmọ́ àwọn ọmọ tíráì láti máa gbé pamọ́ kò ní tètè pé ẹ̀ ń tọ́ fẹ́ràn tó ń gbá mi lè sọ̀rọ̀ kó ti fẹ́ràn sọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ yìí lẹ́yìn tó bá rà sálómi kẹ́ sàlàyé rẹ̀ díẹ̀ ẹnìkan sọ lórí gbẹnu sọ sẹ́nu kó ti hàn bẹ́ẹ̀ sẹ́nu ẹ bá dọ̀kọ̀ lẹ́yìn ìdájọ́ sọ ẹni tí mi ò pẹ́ sọ wà lẹ́ẹ̀ kọ́ ni. torí délé sáwùdà ọba ẹni wà ní mùsùlùmí àbí sílùú ìyẹn gbọ́dọ̀ kan ò lọ́dà náà lọ́kọ́ mo fẹ́ ẹ̀fẹ́ mi máa lórí pé ẹ̀ ti fẹ́ pa mí ẹ̀fẹ́ sọ níta tó tó gbó báwọn fi ti tí yóò ti náà fún wa nù yóò ti náà fún fáin fáin ìbò ìgbà tó ti dẹrù la fi ọmọ ìbá òfin mi náà nù lókè náà lókè tó àwọn àti kó ti ṣe yẹn tó dára ní sọ. ẹ wọn lè dà mọ pé wọn wá dọ̀ mí náà tó bá tẹ̀ mí. mo gun àìsàn lọ́dọ̀ tó lọ lọ hàn án. torí ẹ̀yìn àti rágídí àti rọrùn lọ́nà nítorí pé sáwùdà ó fi sẹ́kù jọjọ kú rẹ̀ níyàwó àtàkì yóò sì tún máa jẹ́ ìyàwó rẹ̀ lálẹ́ ẹni tí yàn bá gbọ́n kéde ẹ̀tọ́ máa gbà pérépéré. ọkùnrin máa ń sọ pé pé ọgbọ ẹ̀tọ́ rẹ̀ pé pé àwọn òsì ní bùkátà ọmọdé yẹn tó ń tó àmì ẹ̀fà lè fi máa wéjì abẹ́rẹ́ wa ẹni tí a sọ sọtòrí di eléyìí àwọn dàbí bàtì àbí òye ọmọ bàtẹ sáwùdà ló ń bọ àná ìdìbò àgbà sáwùdà sì kú títí ó ń mọ̀lùmọ̀ mi yóò sì jẹ́ ìyàwó ànábì láyé ẹ dákun kí lọ da sí mi. láyé ìjà náà sẹ́sì fún lọ́sọ̀ kọ̀ọ̀rẹ́ àlọ́kọ̀ọ́rọ́ ọ̀yà àkọ́rọ́ kọ́ máa tó fáwọn obìnrin yòókù pé táwọn níjọ́ méjì ni ẹ̀jẹ̀ ìgbàlódé. àìsàn sọ bẹ́ẹ̀ lọ́ọ̀dì ọ̀gbọ́n àwọn àjẹ́. ìtura ẹni tí nǹkan máa ń dùn ọmọ ìyá àlọ́kọ̀ọ́rọ́ ẹni tó kú díẹ̀ káàtó fún ọmọ sọ̀rọ̀ ìpinnu. sọ lẹ́yìn ìjọba àwọn màtánà bí wọ́n sálẹ̀ kù sánà o pé ilé ìdáná wa lónìí wọ́n lè lé lágbádá ẹgbẹ́ mi ilé tá a mú alónìí ilé lágbájá ìgbémi lọ́bẹ̀ ilé tá a mú alónìí ilé ọ̀gbẹ́ àníkà ilé máa ti ṣe dọ́gba tó ti lágbára tó àtẹ́bí ń sáré dọ́gbé lọ́ba kú. ó ti tó dùgbà náà yóò tún máa bèèrè ilé tá a mọ̀ wá ṣé àwa tá a wá jẹ́ kúrò tuta jọmọ lẹ́yìn rẹ̀ àwa láyẹ̀ kúrò lórí dọ́là kalẹ̀ àtẹ́bí ń sáré lọ́tọ́ba wọ́n ti tún gbé lójoojúmọ́ lọ sílé àwọn obìnrin kọ̀ọ̀kan sáà fi fi àgbà yọ̀ǹda pé kí wọ́n yọ̀ǹda fún fún ọwọ́ àmì torí à ń gbé ni lọ à ń gbé ni bọ̀ yà à ń gbé ni lọ à ń gbé ìgbà yẹn tún máa ní kí màtà ìsàmù ni kò sí lọ́gba nípa akọ́nùlọ́ sùn lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ kété pé kọ́ máa bá wọn sùn tètè bá sùn bá sùn bá sùn ìyàwó ọwọ́ pé ọjọ́ tiẹ̀ ni wọ́n gbé ọwá kó rí ọ ìdùnnú kọ́ wà ń lé rẹ̀ ìdùnnú ìyá ti fún mi náà bá ti rọ́kùnrin ọ̀yá ọ̀yá ọ̀yá fún ọ̀yá wọ́n ti ti pẹ́ jà wọ́n yá ti kanura ní ọ̀nà láti kọ̀ntínú. nítorí ìdílé yìí báyìí bàtà ìgbà sọ̀rọ̀ bá àlè àlè sẹ́lẹ̀ fún sọ báyìí àwọn obìnrin ẹnu wọn á kó lórí pé ẹdí káàdì bí wọn wà lé àìsà. Bọ́lá náà máa gbé àná ìṣòro bá àdìsí náà àìsà ló fẹ́ràn jù. Á àwọn obìnrin yẹn náà dáa púpọ̀ bàbá rẹ̀. Wọ́n dáa púpọ̀ lórí àwọn obìnrin ọlọ́run máa tún gbogbo obìnrin náà ṣe àti òye wa nísìnyí àwọn obìnrin ọmọ wa gbogbo ọ̀ ìgbésẹ̀ náà tán pé sọ látẹlẹ kejì yẹn ṣe pé jáde lọ jáde nílé tòun tó bá ti lọ́la kò sì ṣẹ́jú márùn lẹ́yìn nílé ẹlòmíì ó túmọ̀ sí parábòsì. five minutes tó ń lò kún hmm. <laughs> lọ́dọ̀ ẹlòmíì òdòrú rẹ̀ lọ́dọ̀ lánàá àfáàná. torí délé ọlọ́dúnká ló lè gba àwọn ọkùnrin lọ́wọ́ àwọn òbí. ọ máa máa ń lò kí sàbùsí ló ṣe kéèké aláfòl ọlọ́wọ́ sàánù wa. Ìrẹ̀ tó bá ti lọ bẹ́ẹ̀ ọ̀gbẹ̀dì kọ́ máa rántí gbogbo eléyìí. Ìrẹ̀ náà nàbì sallallahu alaihi wasallam wá nínú hadith ètò ìmọ̀ ahmed bí jáde wọn dàbí máa ń pín ìjọba fún láàrin àwọn ìyàwó rẹ̀ ọjọ́ nǹkan dẹnu jẹ asọ̀tọ́rùn lọ yóò sì máa sọ pé yóò sì dọ́gba pé allahumma hadha qasmi fima amlik ìpín fún òṣèlè pín nǹkan tágbára mi káyọ̀ ọlọ́run. فلا تلمني إن الرواية فلا تؤاخذني fi ma tẹ́mílẹ́kù wà láàmì ọlọ́run má bàa mi wí o wọ́n ti àjẹmí o lórí ti ń dọ́gba ọ̀rọ̀ lágbá lórí ẹ̀mí ọ̀lágbá lórí ọkàn sẹ́wọ̀n kọ́ lọ́run máa ń darí ọ̀ wò lè sọ pàtó gbígbé náà obìnrin yẹn lè má gan ọ̀la òṣìṣẹ́ ní ti gan ọlọ́run ti lè yí ọkàn rẹ̀ lónìí ẹni tó fẹ́ rẹ̀ ọlọ́run ti lè yí ọkàn rẹ̀ sọ̀rọ̀ lónìí kọ́mọ ya ayọ̀ kọ̀ọ̀rọ̀ ẹni tó kú díẹ̀ káàtó fún kọ́mọ sọ̀rọ̀ ìsinmi títí kó lè yí sọ́dọ̀ ẹlòmíì ọ̀rọ̀ àlẹ́dá wa ó ní mọ̀kànlá ìdòkúlò ló máa yí ọ̀kan kọ́nà yí ọ̀kan wa lọ síbi kọ́dà. ẹlẹ́kejì nínú kẹta wò kátó ti fún àtúnfẹ́ ìyàwó kejì òun náà ní lọ́wọ́ tá máa ná lórí ìyàwó tó di ayọ̀ kan lọ ṣíṣe dọ́gba àkàlà kọ̀ọ̀kan bọ̀tẹ́lá kejì tá a lówó tá a lè máa ná lórí ìyàwó tó jẹ yọ̀kan lọ. ọba ti lówó rẹ̀ kó tá a dúró lórí ìyàwó kan lẹ́sìn ìlú táwọn gbé ilé wọn mẹ́ kí ni bá fẹ́ gbalé ọ̀fẹ́ gbalé fún ìyàwó kọ̀ọ̀kan. tó rúmà falọ́sẹ̀ kò less than three hundred thousand. ẹni tí mo máa ń kọ́ mi bí tó máa kó gbogbo ẹ̀tọ́ lọ́dún kò ju five hundred thousand lọ. ìyàwó pọ̀ sẹ́wọ̀n balẹ̀ three three hundred thousand fún wa sẹ́ẹ̀tù jalè fún ni. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ fi hàn pé ọmọ ààrẹ o. nínú five hundred thousand fún wọn bá balẹ̀ three hundred thousand èlò ló kù two hundred thousand báyìí ló ti jẹ́ ìyàwó ẹyọ kan ìṣúná àgbà àmọ́ fi two hundred mẹ́lẹ̀. ìwádìí pé ìyẹn wà pé àgbẹ̀dẹ́ bàbá náà fún o ìpèjọ bàbàlà ìwọ fẹlẹ àwọn mi ò kú dẹ wọn lọ fẹsẹ wọn ti sẹ́yìn tí wọn fòmù sílẹ̀ pákó tó àti àwọn ọmọ bára wọn fẹ wọn mọ yọ tí wọn ti wọn. tọ́lọ̀ ló ń dẹ̀sán ọlọ́fẹ́ àwọn èjì. nígbà tí sọ láti bẹ̀rẹ̀ gbé nọ́mbà fẹ́ẹ̀m títí nọ́mbà láti. agbára lọ ká wọn lọ dáwọ́ lé o. o nílé kó àwọn obìnrin yìí ebi ní ọ̀pọ̀ àwọn ọkùnrin. wọn lọ lọ sí bẹ̀rù lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ọ yẹ fún wọn lá láti kọnu sóbìnrin báwọn afẹ́fẹ́ láti pa àwọn obìnrin lọ láwùjọ ti wá nítorí wọn nítorí ti kàkàkà. yóò fẹ́ kalẹ̀ obìnrin kò máa darí rẹ̀ obìnrin náà máa dáko sí lọ́rùn. tọ́jú lè sọ pé torí kí wọ́n lè bá àfẹ́ ló ti gbé mọ́tò tó ń di ẹ gbọ́dọ̀ fa. tọ́ba ní kí ibi táwọn yẹn ti ń sojú sí bọ́lọ̀ wọn bá ti ṣe ní kí wọ́n ṣe é wàláhì ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tó tó ní àwọn méjì mẹ́ta lórí ìyàwó kan gan ni ó gbò sí. pẹ̀lú ojúṣe rárá láwùjọ wa. àmọ́ bí tàtà burúkú yẹn ti wọlé wá bá wọn. ọkàn fi ọmọ ọlọ́mọ ọfẹ́ fún yà. ó ní lọ́ba sún ọwọ́ amọ́nà ọjà. lọ́ba sún ẹ àgbégbá. jáde rẹ lómi tó ń lọ ní ọ́ tó tún fi tèrè lórí kọ́ńtàjà. àwọn olùbí lẹ́sìn ẹ̀ṣẹ̀ omi ń lo nìkọ́ yóò tó kò sí gáràjì ipò ń ta pákó ọkọ̀ ń bẹ láyé kò sí kó ẹlẹ́ ń kúkú máa lọ ọkọ̀ tó pè ó sì ní àbúrò ní mo nífẹ̀ẹ́ sí kò sí ń tẹ̀ hàn àwọn ẹ̀dáńkò jẹ pépé ń bo sílẹ̀ hàn yorùbá lẹ́nu ọlọ́ọ̀ni kò yọ ọ́ kò lè rẹ̀ nítorí wọn máa fi pákó ní gáràjì sílẹ̀ ní ọmọ gáràjì ẹ máa sọ pé gáràjì ó yí sì bàjẹ́ láti yan obìnrin lálẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó obìnrin yẹn wá ní sẹ́sì ó sì lọ ta pákó gáràjì tó gború wọ̀ sí burúkú lọ́wọ́ láwùjọ. àwọn ọkùnrin tó yẹ kí wọn wà responsible ẹjọ́ pé láti tọ́ tó ti fẹ́ obìnrin báyìí ìyá ń fún obìnrin lójoojúmọ́ ni. Islam ọ̀faramọ́tò ọba ti lè náwó bí obìnrin tó ju kan lọ lórí ẹlòmíì ò lè dọ̀kan náà ó ti fẹ́ àwọn kẹta ọlọ́ni bẹ́ẹ̀ni kí ló kàtà dín náà àlẹ́ àtàwọn òwò kí ẹ má bàtà ẹni tó sábò sí jókòó lójú ọ̀nà àti dọ́gba ẹjọ́ lórí ìyàwó kan ọ̀ bá ti lágbára ibà ká lọ́ba ti nílò náwó ìyàwó kan ni ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yàn sálábòsí. bákan náà. islam ọgbà tí káfíńyà òkè tí nítorí bá fẹ́ sábò sí ìyàwó alákọ̀ọ́kọ́ islam ọgbà islam òsìgbà káfíńyà òkè nítorí bá fẹ́ fi nira àfẹ́ ti bá ìyàwó alákọ̀ọ́kọ́ islam ọgbà nítorí pé islam sọ pé lábọ̀ọ́rọ́ bọ̀dá bẹ̀rọ̀ má ní ẹnikẹ́ni lára ìyẹn fẹ́yàwó kan torí pé ìyàfẹ́ ti ìyẹn ti fẹ́ pín obìnrin kan pa ìyẹn fẹ́yàwó kan torí pé ìyàfẹ́ ti pẹ́ nìkan lẹ́nu máa ìyẹn fẹ́ àwọn kan tó fẹ́ fẹ́ ìyàjẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ èyí tó bá bá ní ẹ̀tọ́ rẹ lọ sí àwọn ìsinmi ilé ìròní tó òní rí ìdùnnú òní rí bàlọ́kàn àníyàn ti ẹ̀kan ọ̀dà obìnrin yóò bí ọgbọ́n tá a máa pa lóòwe wọn ìsìláàmù ọ̀gá kò sí torí ẹ̀ lọ fẹ́ yàwó ìwọ́n sì rí pé oníbùkátà tó bìnrin mìíràn àmọ́ méjì ó jẹ́ pé obìnrin ní yóò bìnrin ọgbà fẹ́mi tí ó mú àwọn ara rẹ̀ kó ọba wọlé yọ mọ́ wọn rẹ̀. méjì ó jẹ́ pé ìwọ lọ fẹ́ yàwó mi. ẹlẹ́kẹta káfẹ́ jẹyọ̀ kan lọ títí lórí mẹ́rin ìwòsàn tó dáa lọ́jọ́ ó sì jẹ́ ọ̀nà tá a lè gbà fi yanjú rírí dọ́gba sí láwùjọ wa nítorí pé àwọn obìnrin pọ̀ ju àwọn ọkùnrin lọ sábàbí tó sì jẹ́ káwọn obìnrin pọ̀ ju ọkùnrin lọ pọ̀ ọ̀kan nínú àwọn sábàbí olókùn sábà dagun ní ìdí táwọn ẹni sábà lójoojúmọ́ bá pọ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn ọkùnrin ní máa fara kàtà rẹ̀ jù lẹ́yìn pé àwọn ọkùnrin ní máa ń ṣe sọ́jà àwọn ọkùnrin ní òdojú tábàtì ará àwọn orílẹ̀-èdè kan ní ìdìtàn rìkúrútì àwọn obìnrin mélòó làwọn obìnrin ìbúrọ̀ lásán náà kò tí ì sọ́gun ní mọ́bìnrin lọ́tọ̀ ogun ò tí ì tẹ lóbìnrin náà ha lẹ́ gbòòrò ogun ò tẹ ní sọ́jà lọ́tọ̀ ẹ̀ka tó ká kí wọ́n á kìnnì tó bó bá dé ká kí tó torí ẹ̀ àwọn obìnrin tẹ́ ẹ́ náà ogun ò tí lóbìnrin náà wọ ká kí gbọ́ inú gbòòrò lẹ́ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ kàràkìtà àwọn obìnrin tó dé sọ́jà nìyẹn lọ́lá gbogbo wa dé ọkùnrin kan tán abẹ́rẹ́ nǹkan so àwọn ọkùnrin ló máa ń pọ̀ nínú ṣe sọ́jà tí wọ́n máa ń sọ́jà ẹgbẹ̀rún kú ó lè jẹ́ pé nine hundred and seventy five lọ́kùnrin obìnrin twenty five lọ́wọ́ aláàánú wọn. ok nǹkan ti àwọn ìyàwó àwọn ilé àbí òṣèwọ̀n òṣèwọ̀n eléyìí máa ń jẹ sábà táwọn òun yẹn sọ pọ̀ láyé ẹ sì rí ogun ogun ogun ogun ẹja àti tó ní àti tí ò ní àti tí wọn máa dàgbà máa fi ní ládá àti tí wọn máa dàgbà máa fi wọná gbogbo ẹ náà lọ wà láyé irú nàìjíríà tó adé ìsìnkọ́nà ọ̀la àkọ́sọ wa boko haram tó dàrẹ́ lọ fi lórí òórùn rèé ojoojúmọ́ ni wọ́n ń pààyàn tó bá sì pààyàn tí wọ́n ní máa sábà wọnú ìwé ìròyìn ìtàwọn sọ́jà wa rí pa àìsáàbà gbọ́ sọ́jà yóò tún bẹ́ẹ̀ sọ pé àwọn sọ́jà wa òbí wọn pa ni bóyá àwọn ń tẹ̀sí wọn sí fẹ̀sítì lè láwọn fẹ́ sáré sára yọ ọmọ ọgbọ́n dáhùn lánàá àbíjẹta wọ́n ń sọ pé àwọn Boko Haram yẹn wọ́n ti ambush fún àwọn tó tẹ̀lé gómìnà ọ̀bọ̀nù wọ́n pa èèyàn bíi mẹ́rin láàbí mẹ́ẹ̀ẹ́dógún kí ló èèyàn ti pọ̀ lóra wọn wọ́n á ní mìjọ́rìtì wọn ọlọ́pàá ti sọ̀dà ní ikú ikú ogun nípa kíkan bí ká tó wọn adúgbò kàpọ̀. Abẹ́rẹ́ nǹkan mẹ́ àdúgbò tó pé gbàlú máa sọ àtàrà gbogbo máa sọ lù wá. Akẹ́rọ̀ kò mọ̀ mọ́. Tó bá wá rí bá irú àwọn ẹrú ọlọ́run tán pa àwọn. Ebi ìyàwó làwọn náà ni. Ẹ̀rọ kébí táyì ti rẹ̀ ni àwọn kan sunkún ni. Tó àìmọye ní sunkún lójoojúmọ́. Ẹ̀rọ Afghanistan, àwọn kìnnìkan Taliban àwọn abíjọ mùjẹmùjẹ ni wọn. wọn ń sọ̀rọ̀ pé pé àwọn jọ ní ìjà àlàáfíà ṣe wọn tún lọ dá bọ́ọ̀lù lẹ̀. wọn ń pààyàn pa. bẹ́ẹ̀ làwọn kìíní kan parí la àìsí kásá pààyàn bá pààyàn jọ mùjẹmùjẹ. àwọn orílẹ̀-èdè anínkan ogun anínkanjà máa gún wọn kẹsẹ̀ ń kún wọn sí àwọn Amẹ́ríkà náà ọ̀rọ̀ tí ò tọrọ wọn lè kó gbogbo lọ ní máa wá bọ̀ báyìí àgbáyé. Abẹ́rẹ́ ní Sanda so àwọn òbí lẹ́yìn ní ṣùgbọ́n àwọn ọkùnrin náà wọ́n sì máa pa. Kó làtà fẹ́ sáànù àti kọ́ náà dákun fọ́ sáànù. Látàrí àwọn ogun àwọn ọkùnrin kú gan. Bákan náà, obìnrin ọ̀pọ̀ ẹ̀yìn onímọ̀ àbíjẹ́ bá lẹ́nìkan nínú ẹni tó dé sí àbúrò yẹn sí tóbi ní kọ́ ọmọ mẹ́rin lọ́wọ́ ó ti pọ̀ kan kí nínú àwọn tó dà tó kú lọ kó wà ètò ìkó ń wọkọ mi ṣé ẹ̀yin ní ìsìn káfọ̀ ń wáyà ń wáyà ọ̀ nàmbà tú three or four òun ti sọ pé gbogbo nọ́mbà tọ́lọ̀ bá gbà pé ọkọ lè ní òṣèṣe láti tù ṣe pé gbígbàgbà ṣe máa sọ pé kò ní ẹgbẹ́ ti nàmbà tù kò ní fẹ́ ní nàmbà three four ẹ̀yin náà sọ pé gbogbo bàkúbà lè gbà ẹlẹ́dẹ̀ẹ́ bọ́jẹ́ fìlọ̀ kù lọ́lọ́yìn alóbìnrin yìí láti dé àwọn nàmbà fọ́ fún ọ àwọn ò lè fẹ́ fẹ́ kúta o. ìjẹ́kùjẹ́ táwọn ọmọbìnrin tó pé yìí ó dàbí máa bí máa ní ọmọ mi ló gbé lọ́wọ́ ẹ̀ márùn. sọ̀rọ̀ kẹ́yọ̀ sọ pé ìjẹ́gbà báyìí lè sọ bàbá lè máa bàbá lè máa sọ ṣé ilé ètò ti tó ń bí ní èrìà. lórí ilé látàrí ogun ṣẹlẹ̀ ẹ̀mí yóò fi wọn láàyè lọ́wọ́ àná kan ti báyìí. nàìjíríà ta wà tíyẹn bá lọ sí ẹkọtà àwọn àmì nàìjíríà ẹrí àwọn obìnrin ìtawù tó wà lápọlẹ kọkàn lójú àwọn ogun tẹ ń fojú kiri kí ni wọn bẹ dì ìgbà obìnrin mi wọn fẹsẹ̀ tẹ́lẹ̀ lẹsẹ lómi ò ti sọ ọdún kan lé ọpọlọpọ tuntun ó ti gbàgbọ́ tó gbómi ẹ ti ń pọ ẹlẹ́gẹ̀ẹ́ òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó máa ń ṣẹlẹ̀ lẹ́nu fẹ́ẹ́ ọkùnrin gbogbo ní gbogbo ilé ayé bọ́lá ti dá wa òun náà ní kọkùnrin máa ń sábà wà responsible ní ẹlẹ́sìn pé àti tètè fẹ́yàwó bọ̀rọ̀bọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa aláyé ni nítorí kágbọ́n máa ronú pé tí máa fẹ́yàwó yẹn tán tí máa fi tọ́jú rẹ̀ njọ́ máa jẹ njọ́ máa mú ọ̀rẹ́ kí níta gidi kan lápá ètò pé ìrẹ̀ ń dalẹ̀ lásán ìfẹ́ wo ni màá ní tí màá fi máa bọ́ bẹ̀rẹ̀ látàrí bẹ́ẹ̀ àwọn ó lè máa ti tẹ àwọn wakùsà ẹ̀fíṣẹ́ tí wakùsà yẹn ilẹ̀ lè ya torí pé sani tán wakùsà yẹn ẹlòmíì wà ní fifty miles tí ó kele tí lẹ́yìn bá lọ ya ẹ̀mọ̀ pé lẹ́yìn wọn ń bẹ́ ibi tẹ́ ti ń bẹ́lẹ̀ fẹ́ ẹ̀ tọ́lẹ̀ wọn èyí tẹ́ ti ń bẹ́lẹ̀ nìkan lẹ́rù pẹ́ǹgbẹ́ omi ẹ ti mú kó nyìrì lábẹ́ lẹ́kàn sí ibi tí èèyàn lè tó hundred níbẹ̀ thirty five onírẹ́nìkan gbé jáde láàyè. majority àti màtíta tó léwu máa àwọn ọkùnrin. àwọn ẹlòmíì migraine tí wọ́n ní ṣe pẹ̀lú gold. gold yẹn òun dènà sí àwọn ìdúró ní ti gold ti dènà sílẹ̀ wọ́n ní kó lè ní ìlú ọlọ́run fẹ́ kó ní ìlú. nǹkan tá a rí tòsí ẹ̀kọ́ níbi yanjú tó ní ìtòsí òun wà tọ́jọ́ bá rí yóò dínà níṣẹ́ lóòlò tí ẹ̀ máa wà yóò wọ̀nù. wọ́n ní tí dínà tó dínà ló ṣe ló ṣe ní torí ẹni má mọ̀ sí àbí sọ pé tó bá kó ní ẹ̀pẹ̀ ní kóòdù bá wà kò ní ní yìí kọ́bọ̀ kò ní ní yìí kọ́bọ̀ lórí àkọ́rọ́mọ̀ fún ọmọ àwọn tí eléwu eléwu eléwu wá àwọn èèyàn ló ti dá níbi tí wọ́n ti tó kírèmì sókè wọ́n tún fi kótó sórí àbẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ́ ní sìmẹ́ǹtì kankireti tó ní agbára burúkú ti ń bẹ níbi kírẹ́ẹ̀nì tó jẹ́ kó ní báláǹsì ọkàn ìjọ ni. Ṣé o ṣe ọ̀rọ̀ máa jẹ́ ìṣe pé wọ́n yẹ kí wọ́n jọ? Ibi ìbọn ti kọ. Tí òkúta yẹn kọ́ báyìí, ó sì ó sì ti àwọn èèyàn ọ̀tẹ̀ wọn palẹ̀. Kátó rí òkúta ńlá gbé ìlẹ́wàá tó àmì. Tani máa ń sábà ti sẹ́wọ̀n. Ṣé máa ọkùnrin náà ní? Ìdájí wa pẹ̀túrólù ìjẹ́ òpérò ọ̀hún ló dé yìí yíṣẹ́ wọn ló ti kù. tó gbogbo àwọn ẹsẹ̀ tó léwu tó léwu àwọn ọkùnrin ní mẹ́sàlá bẹ́ẹ̀ ẹlòmíín ní ìsìn ẹ̀ka ìfẹ́ ń jìnnà dáfíńké dáfíńké lọ́wọ́ rẹ̀ bọ́ sí lọ́ba gbé lọ́wọ́ ẹ̀jẹ̀ ọ̀dá lọ́ba kù. tó gbogbo ìdá àwọn ọkùnrin fojú yìí báyìí kò rọrùn tó ń bá kú ẹbí àwọn yóò fi sílẹ̀. bákan náà ìwádìí fínífíní ní gbogbo ayé ní ìsìn fi hàn kó bì wọ́n jù. ẹ̀yẹ bẹ̀rẹ̀ látàgbò fámìlì yìí ẹ̀yin ọwọ́ ọmọ mélòó la ìbí mélòó lọkùn mélòó lọbì bọ́dáyìn mélòó lọmọ rẹ̀ kùnrin mélòó lọmọ rẹ̀ kùnrin abúlé mélòó lọmọ rẹ̀ kùnrin mélòó lọmọ rẹ̀ kùnrin kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kọ́kọ́ ti sọ́ọ̀bì ilé yìí lọ́mọbìnrin lọ́kọ́ ti lé wa abọ́mọkùnrin oníkálukú ọmọ ìpè ọmọbìnrin pọ̀ jọ ọmọkùnrin lọ lókè tí ọba wa sáyè láti fẹ́ ìyàwó ẹ̀yọ̀ kan lọ àwọn obìnrin tí ó aburú tí ó ṣẹlẹ̀ láti ṣe yóò dé kó irú ẹ̀ ní nineteen forty nine àwọn obìnrin wọ́n ti wọ́de ní Berlin ní Germany àbí ní Bonn tó jẹ́ capital Germany ní pé kí ìjọba ó yí òfin rẹ̀ pátá ó fún àwọn ọkùnrin àǹfààní àti wọn fẹ́ẹ́ bí àwọn kan lọ àwọn obìnrin ló sì wọ́ọ̀dì rẹ̀ torí táwọn máa pé gbogbo ogun ayé àkọ́kọ́ àti ogun ayé ẹlẹ́ẹ̀kejì ìdájà Germany náà wọ́n pa àwọn ọkùnrin bẹ́ẹ̀ pàkúpà nígbà tí àwọn òyìnbó yẹn tán lọ pawọ́pọ̀ tí gbogbo wọn ti dàkún èèyàn kú bàjẹ́ ní Germany àwọn ọkùnrin ń ṣe gbogbo ẹ̀ náà pa àwọn obìnrin wọn tán plọ̀ dédé tó fi dé bì títí di nineteen eighty three eighty four eighty five eighty five eighty six táwa wà kúrò òfin Germany ó dá lórí pé ẹnì kan tó bá rẹ́jù láti fẹ́ ọmọ àwọn yóò dọ̀mọ jáde níbi tó bìí sọ pọ́sì you can now browse lórí google rẹ ní ìṣòwò ìlú tó bìí ti pọ̀ jù láyé àwọn ìlú òyìnbó yẹn pọ̀ nínú ibi tó bìí ti pọ̀ jù láyé kódà àwọn kọ́ńtì kan wà tó ní wọ́n ṣe tẹ́lẹ̀sì fún ọ níwèé dọ́mọ ìwọ̀n tó bá sáà ti fẹ́ fẹ́ nínú àwọn ọmọbìnrin wọn tó obìnrin ti sọ pọ́sì ẹ̀yin dẹ́ wáyà o torí délé ẹja tó bá ọ orúkọ jọ sí lọ abẹ́lẹ́ ọ̀bẹ lẹ́dà ọjà kù ó ti wá lókàn nínú àwọn ẹni tí wọ́n rí ilé wọn tó wọ́n rọrọ̀ ìyàwó àtàwọn ọmọ wọn darí bó ti sùpà àti bó ti ṣe yẹ ọlọ́run lẹ́dà wọn ìdáàsì láti jẹ́ olú rẹ̀ tó tọ́ ọlọ́run fún wa tó ilé ìdáàsì láti máa jẹ́ aláṣìṣe tọ́wà lórí ìsìnà ọlọ́run dáhùn mọ́fà wá ti fún gẹ̀rẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

náà kí tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ obìnrin àwọn ọmọ tuntun kùtù tó ẹni tó bá ní bẹ̀rù ọlọ́ pẹ̀lú ọmọ ọ̀tá nítorí gbogbo tọ́lá lọ sọ ọmọ yẹn ọmọ kóbi lọ fún òṣìṣẹ́ lọ́ba pẹ̀lú wọn tó ń tàbí sí wọn náà dá nǹkan jọ pé ń ọlọ́run lè dá nínú àyà yẹn tó ń ṣàlàyé fún wa òun náà ní kí tẹ́yìn ọ̀gá ti lè fi dọ́gba tẹ́ẹ̀ bá ti lè fi dọ́gba níbi àtẹ̀tẹ̀ àwọn ọmọ òrùka máa fọmọ sọ́dọ̀ ìjọba ọmọ òrùka bàbá rẹ̀ bẹ̀. mọ́ ọ̀lọ́kọ́ láti kékeré tó fi di tó fi di kéńdébẹ̀. wọ́n á rí i pé ah, ọmọ ìwú mi fẹ́ fẹ́ kẹ́lò náà fẹ́ mọ́ mi lọ́wọ́. ó súnmọ́ ẹni tó bá ń gbé ẹgbẹ̀rún kan náírà lọ́yẹ kó jẹ́ sọ̀dá àti rẹ̀ gbogbo ìyànjú tó gba sí sọ̀dá àti rẹ̀ sí méjì twenty naira lọ́wọ́ gbà ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ó tún máa fi yáwó bí rẹ̀ fúlá láì mórí lẹ́yìn ọmọ tó bá ara bá yín tọ̀ ó ti di kọ́ dàgbà ní wọ́n sọ pé sọ̀dá àti rẹ̀ yóò tó twenty thousand sọ̀dá àti ẹ̀kọ́ tó ń bọ̀ àbí ni pé ọmọ ó wá ń dàgbà wá rí pé á òjò ọmọ yìí ti rẹ wá o ọmọ yìí wù mí o ìní pẹ́kẹ́ lómi ọ̀fẹ́ máa mi lọ́wọ́ pẹ̀lú tó bá rántí wàhálà tó ti lórí ẹ̀ ìnáwó tó ti lórí rẹ̀ ìpọ́njú tó bá pàdé lórí títọ́jú rẹ̀ ó ní bẹ́ẹ̀ ti dọ́gba ó ní bẹ́ẹ̀ fún nísọ̀dá àti tuntun owó rẹ̀ ti bẹ lọ́dọ̀ rẹ̀ tọ̀tọ̀ sí pápá bàbá rẹ̀ owó ńlá rẹ̀ fún sọ́mọ pé owó òun o lè má dá padà fún ti láéláé mọ́. ṣé àbábá rẹ̀ fowó lẹ̀ ṣùgbọ́n gbogbo dọ́kítà náà dáa sí ibo láti ṣe òkè táà tó ṣe náà ní lẹ́yìn gbàgbà fẹ́ àbí òye wọn wá fẹ́ máa bèrè kí bàbá kan fowó lẹ̀. lẹ́yìn náà tó fún mi bá ti ní ọkọ mi kó lè tún wá sí wá pé ó gbọ́n ni wọ́n bá gbé mi kọjú ọkọ lọ́dọ̀ rẹ̀ èmi alábàtọ̀ rẹ̀ àbí òye tó ẹ̀ olùwà sọ pé ará àtàgàtà tó gbà pé kẹfẹ kìí ṣe pé kẹfẹ yọkan lásán ẹ lè fẹ́ méjì méjì ẹ lè fẹ́ mẹ́ta mẹ́ta ẹ lè fẹ́ mẹ́rin mẹ́rin tó ṣùgbọ́n gbàdọ́ náà sọ pé ẹ lè fẹ́ méjì méjì owó ló tọ́ bọ́ wà lẹ̀ ilé ọ̀sán lọ́wọ́ bọ́ wà lẹ̀ ẹ̀ ni tuma méjì méjì wà tó fi fẹ́ yọ ó fi fẹ́ yọ ni tuma méjì méjì náà lọ́wọ́ fi dọ̀ padà pé tó ọba ti nílẹ̀ sí lọ́ba ayé apàdà tó yẹ ọ̀kan tó ti wà tẹ́lẹ̀ náà torí pé al-ma'ruf la yukdam. níta ti mà tó níbi ká tó máa sọ ẹ̀rọ ti pa kúrán ní lè lèyìn yé sọ̀rọ̀ tó a dáhùn sọ tí ò lófin tí ò ní yóò sọ. ẹ torí pé al-aslu náà ní kẹsẹ̀ yẹ kọ̀. òṣùgbọ́n atún àgbà fún mi pípẹ́ fẹ́mi ìdílé jẹ́ ẹ̀mọ́ wẹ̀ ìsàbòsí àwọn ilé ẹ̀ ti lè fẹ́ mẹ́ta mẹ́ta ẹ̀ padà síbi ẹ̀yọ̀ kan lè jẹ̀bù sí. أولئك حزب الله بنحب الله لله سبحانه وتعالى يثبت الشيطان وروي غير اسم الله اسم الله لله سبحانه وتعالى الشيطان الموضوع تبعت التعبير بين الله وبين الشيطان وعلى ملك الله يذكر ما كان في زوج يوسف لكن ما تتعين من اسم الله وجب السجدة Thank you.

àbí ìbọ̀yìn ẹ̀sà náà. wọ́n ní orí ìrìn ìsàlù ọ̀sẹ̀ àwọn bábí tí wọ́n bàjẹ́ òwe ọ̀hún àwọn àti àwọn ọkọ̀ àwọn àti ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀sẹ̀ láti ìṣàlùwà Thank you.

látàrí wípé ìmọ̀ràn fífẹ́ wá látọ̀dọ̀ ìyàwó tó wà lé. tó bá rí pé ẹ̀yin bá ní bùkátà sí obìnrin míì pẹ̀lú ìyàwó tó wà lé pẹ̀lú yín lẹ́yìn láti fẹ́fẹ́ ó ní ìtumọ̀. má ẹ̀rọ nípa fẹ́fẹ́ ìyàwó mi ìyàwó yín kàn dá lábàá ni ó yẹ kẹ́ ẹ̀ sórí àbá rẹ̀ láti tán ẹ̀sìn ọ̀fẹ́ àwọn nítorí bẹ́ẹ̀ ni aláṣẹ ti máa ti dà ara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè ti sèpá pé ojúmọ́ lẹ̀ ń dẹ́rù bà ẹgbẹ́ yàwó mi wà ẹgbẹ́ yàwó mi ẹgbẹ́ yàwó mi wọn lọ wẹ́ nìkan wá bí kẹ́ kúkú fẹ́ ilé yòókù gbàgbà kẹ́ síwájú nítorí pé obìnrin mọ́bìnrin wá gbé ká fẹ́ èyí tó pọ̀ jù náà ni pé obìnrin dá mọ́ wá kẹ́ fẹ́ ó lè má jẹ́rú obìnrin tí ó wù yín láti fẹ́. ó lè mú obìnrin kan wá tí ó sì máa yí sí ọwọ́ abo lọ́dọ̀ tẹ̀. ó sì lè mú obìnrin kan wá tó jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ kan lọ títí tí wọ́n fi kọ́ nínú ìgbésí ayé rẹ̀ torí pé obìnrin tó bá tẹ̀ fóun fara mọ́ pípẹ́ fẹ́yàwó ẹni tó àbí ló lẹ́kùn ni wọ́n sábà mọ̀ wá. wọ́n tún bá yẹ kí gbogbo eléyìí ò sí mbẹ̀ àníyàn dáadáa níyàn dáadáa ló sì mú wa lẹ́yìn náà sì fẹ́ láti fẹ́ àwòkù sí nǹkan tó burú mbẹ̀. ìgbóbìnrin tó wá obìnrin wá fọ́kọ rẹ̀ pé kó fẹ́ ọmọ gbàgbé o àti ọlọ́ọ̀ lónìí kò túmọ̀ sí pa rẹ̀ láéláé o nítorí pé tíjẹ́ àwọ ọkọ rẹ̀ lẹ́sìn rẹ̀ o tó bá ti ìyàwó tán ojú mi láti máa wọra yín o lẹ́yìn ìjà ló sì jẹ́. mọ́sálásí tí wọ́n ló súnmọ́ lé àwọn gan-an ṣé àwọn ni wọ́n ti sọ láti sílé àbí àwọn sì máa lọ mọ́sálásí àkókò tó bá jẹ́ kóbìnrin lẹ́yìn tẹ̀ ń béèrè ẹ̀yin ò bùkátà láti lọ mọ́sálásí ó súnmọ́ àbújìnà lọ́lá àtẹ̀yìnbá ti sẹ́nu lé kọ́dà tó jẹ́ pé kákà gbẹ́sẹ̀ takà bọ́ mọ́sálásí ìní mọ́sálásí wà sílẹ̀ yín ìtẹ́ sínú lẹ́yìn lórí ìdílé lọ sí mọ́sálásí lọ. ilé ìjọba àwọn ìjọba fẹ́ lọ mọ́sálásí ẹ lọ àmọ́ àìní pé torí kó súnmọ́ lé wa fẹ́ á máa lọ láì gbàyọ̀ǹda ọ̀ ẹ gbàyọ̀ǹda lọ́dọ̀ fún mi. wọ́n ní sẹ́yìn lè tó ikúbìnrin pọ̀ tí wọ́n ti fẹ́ di pé wọ́n fẹ́ pọ̀ wọ́n lè lẹ̀ ní ètò ìrẹ̀fẹ́ àwọn tó fi pé mẹ́rin eléyìí náà gẹ́gẹ́ bí àlàyé tó wà níbẹ̀ nù kẹtẹ́ ẹ̀ lè fojú sùn. nítorí tèmi ọba fẹ́ tí wọ́n ọba fẹ́ tí wọ́n ọba fẹ́ àwọn obìnrin wọn pọ̀ tó máa ṣe dènà. aburú ọ̀pọ̀ láyé ẹ̀rí pé gbogbo olú rẹ̀ tó ṣẹlẹ̀ láwọn abẹ́ aburada àwọn alúdáńtì làwọn òfin tó ta kutọ náà. ẹ̀rí pé náà ló fi kókìnrin ọmọ afẹ́ obìnrin tàbí nípa wọn lè galáìzẹ̀ àwọn obìnrin tàbí fẹ́ fún obìnrin wọ́n tún ní káwọn ọmọ fẹ́ ra wọn wọ́n tún lè galáìzẹ̀ wọ́n ní gbogbo orílẹ̀-èdè tó bá takò gbogbo yẹn fọ́bìnrin fọ́kùnrin fọ́kùnrin àwọn ilé sáńṣà lórí wọn abẹ́rẹ́ ìgbà mọ́ ayé ti bàjẹ́. ìrẹ̀ kí bàjẹ́ wọn bá ṣẹlẹ̀ kí ra wọn bá ṣẹlẹ̀ tó bá bá níyà rẹ̀ ga ni pé àwọn obìnrin yìí wọ́n fẹ́ràn wọn lọ ìfẹ́ wọn táwọn náà wọ́n wá fún ẹni tí ò ní rọ́kọ tí aburú fi ṣẹlẹ̀ ọlọ́run sọ lẹ́sàn fáwọn obìnrin ó sì jẹ́ iye wọn nítorí àwọn obìnrin ò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ bá báwọn bá délé rẹ̀ wọn ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ wọ́n lọ mà níyà tó ń pe káwọn máa bu ọdún wọn bàbá láníyà. <laughs> wọ́n fi iye wọn pé tọ̀ kẹ́kẹ́ ọ̀fẹ́ yín láti bọ̀ yín láti rí mi. ìyá ti pẹ́ẹ́lí kó tó wọn máa yọ mí lẹ́nu kó wọ́n pa mí o. mo rò pé iye tó ń gbé ojútọ́ ti wọlé ọ̀tọ̀ owó tó ń fẹ́ bọ́ gbélé ọ̀tọ̀ lè jẹ́ báwọn ó ní tẹ́tẹ́ tẹ́tẹ́ ní káwọn ṣe pọ̀ ọmọ káwọn kò ṣe sọ láti eléyìí ń ṣe béèrè torí tí ẹ bá béèrè bẹ ọ fẹ́ gbọ́ pé ṣé kèsì dandan ọ fẹ́ ṣe pọ̀ ọmọ tiwọn tẹ́lẹ̀ dà ṣé èèyàn sì máa gbádùn lọ́sọ̀ pé mi ò fẹ́ tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alaihi wa sallam ebó náà lọ́nà bìíràn ọdún bìíràn náà lórí ká máa ṣe kọ́mọ kọ́mọ jọ́nà ẹ̀yàn kò túmọ̀ sí kò lè pàṣẹ ẹ̀mẹ́yẹ kẹ́tí bẹ́ẹ̀ ní Islam ti sọ̀rọ̀ yẹn láti ní pàṣẹ tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n gbé bí wọ́n sẹ́yìn àkọ́lé pátí ń dorí kodò náà ni wọ́n máa béèrè irú àwọn béèrè yẹn bí ẹni tí ń sọ pé fáwọn ẹ̀yà ni mi kọ́ bù ni fáwọn ẹ̀yà ni mi kọ́ bù ni. irú ẹ náà wọ́n fi Abdullahi ibn Umar ọ̀dí ọgbà ọgbà àdúrà wọ́n ní sí ọ̀ràn yẹn sọ̀rọ̀ láti wọ́n tẹ̀lé sọ̀rọ̀ yẹn ni sọ̀rọ̀ láti wọ́n tẹ̀lé wọ́n ní sọ̀rọ̀ láti wọ́n tẹ̀lé ní bẹ́ẹ̀ dáná bí mu wa sọ̀rọ̀ láti wọ́n tẹ̀lé ní bẹ́ẹ̀ dáná bí mu wa ọ̀dà àdúgbò ẹ̀ sọ̀rọ̀ náà sọ pé kọ́ máa bẹ̀rẹ̀ ní islam kò sí sọ obìnrin ó bójú arúgbìn ọlọ́ọ̀ni kò sí pọ̀ bẹ́ẹ̀ bù ọjọ́ ìlú sì jẹ́ àmọ́ táwọn adé wá dìbí sọ̀rọ̀ ẹ̀ ṣe sọ̀rọ̀ àmì pọ̀ bẹ́ẹ̀ sí wọ́n lè jẹ́ sọ́ọ̀bù sáàpù kó kì í sọ̀rọ̀ ẹ̀ pọ̀ pàtì látàrọ̀ ni wọ́n sọ kó kì í sọ̀rọ̀ ẹ̀ lágbájá sọ̀rọ̀ àwọn. lè fi obìnrin tá fẹ́ fẹ́ kó tó dípá pé sọ wà ń lé sáàbọ̀ ni. ọ̀dọ́ yorùbá ní sọ yẹn o wọ́n ti ṣe yorùbá tó rí ẹ̀ títí pa tó sáàbọ̀ ni sọ wà ní. ẹ̀yà ń pèsè súnra ṣé débàdé rẹ̀ wà bẹ̀. ṣé wọ́n ti di pé ìsìnlá bá ti di tọrọ fakálẹ̀ tó di pé ẹni tí èsì èsì náà ń lọ nígbà tó dáa. Gbogbo bí ìgbà tó burú kẹ́hìn sí obìnrin lè rí náà nítorí tó bàjẹ́ pé ńgbọ̀n bá délé tán àkàrà ọ̀bà tó epo wọ́n bá ti gbé kò sí géètì lẹ́nu ọ̀nà lé wa tí bàbá sílẹ̀ tó wà sọ pé wọ́n lè gba létí ọ̀bá ti ní géètì lọ security purpose àbí èyí wa tó lọ àríkọ́mọ lọ lé wọn ṣé wọn pé bàbá ńlá ni tó mẹ́ta àwọn olùkọ́ àkọ́dẹ́mẹ̀ ìpàrọ̀ tó bá wọlé à ó ti sàṣìṣe ó ti gbé kí wọ́n dá mọ̀lẹ́yà tí wọ́n á fẹ́ ọ tó sàtẹ́kọ̀ọ́ lè ṣe irú ẹ̀ mọ́ lè yá fẹ́ rẹ̀ ẹ̀rọ pé tí wọ́n náà bá fi ọ̀fẹ́ títọ́ náà ló ní ọ̀fẹ́ ẹ̀rọ pé omi kọ́ omi kọ́ tá ń wí náà yọ padà tó sọ klọ́ọ̀f náà ni àmọ́ wọ̀ lè gbà ní tí àbúrò àlè gbà lólówó ẹ̀túnú láti pọ̀ òtí wọlé rẹ ó ti mọ̀ tó tó bá délé rẹ òní gbà ó ti sọ fún kẹrù ọ́ nítorí pandemic ó ti lẹ́jọ́ pé ń ti lọ díẹ̀díẹ̀ ó tún búrẹ́kẹ́ ni níbo mi ò kọ́ lọ́ọ́ sànù wa ṣé wọ́n ní kẹ́mọ́ lọ́mọ kíláàsì níbi tẹ́yìn wà pàtó wọn wá ní kẹ́mọ́ lọ́mọ kíláàsì kí lọ́ọ́ fẹ́ gàdílé ẹ lọ́mọ kíláàsì kí lọ́ọ́ fi sọ láti ẹ máa sọ́ra lójú wọn fẹ́ sí lágbára mà kọ́ lọ́ọ́ fi sọ rẹ̀ sọ wa. wọ́n làwọn ti sọ lẹ́ẹ̀ pẹ̀lú àsọtẹ́jẹ ẹran táwọn ti dájú sáwọn wa tún sọ láti ṣe ní kí ló dé sẹ́yìn ṣe oṣù ọ̀kẹ́ tó máa béèrè. ẹ̀jẹ̀ bá ti pọ̀ tó yíyàn lára èèyàn gbọ́dọ̀ fi ṣe sọ láti. tó bá tún wá sí bẹ́ẹ̀ ẹ̀sìn ti bẹ́ẹ̀ yẹn pọ̀ ẹ lọ tún ṣe ni. wọ́n ní kí làwọn máa fi ibi ọmọ bọ́ọ̀lù àwọn ti máa ṣe lábẹ́ òfin ọ̀rọ̀ ẹ lọ rí mọ́lẹ̀ ẹ lọ rí mọ́lẹ̀ láwọn ìlú òkèèrè ọ̀pọ̀lọpọ̀ wọn kàn máa ń kójọ ni wọ́n lọ dìkóòdì wọ́n lọ dà sí dáńdálẹ̀ kékeré nígbà tí olùfẹ́ nìkan ti ń wá fóun fẹ́ lo tó màtẹ́rìà àtàwọn láwùjọ àwọn ará áfíríkà ọlọ́run sàn. wọ́n fẹ́ jọ́ ọmọ kan pé ogun máa ń tẹ̀ láti wá pé kejì ọmọ. lọ́wọ́n ń sọ ẹ̀kọ́ bọ́lẹ̀ wà bàbá tó gbúlù ẹ̀kọ́ ìwà máa ń kékeré wọ́n bẹ̀rẹ̀ kùlé ní ọfẹ bẹ̀rẹ̀ ha kòkò lẹ́nu bàbá wájú àlọ ọba mẹ tálọpọ ń jọ bọlọpọ wọn. wọ́n ní sáwọn ní sọmọ ní hódà ìdáyà sẹ́yìn rahman mahfud rahman ẹ̀sán gbogbo àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ ẹ̀ àwọn kìí so kọ tó dáa gbogbo ẹ̀ nígbà tẹ̀ ń ọmọ ẹ̀ ń gbé ká ń gbé gorí ẹ̀ sáyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abdullahi wà lẹ́yìn. عبد الرحمن هو عبد السلام عبد المؤمن عبد المهيمن عبد العزيز يقول تقول مريم آسية عائشة فاطمة زينب nǹkan kúnlẹ̀ ẹ̀rọ àti ọ̀dùkọ́mọ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ọ̀dùkọ́mọ̀ náírà àdùkọ́mọ̀ kí gbogbo ẹ̀ sábà fún yín dáhà ni ẹ̀ ẹ̀ ti sọ kọ́kọ́ mọ̀ lórí dídá ọkọ̀ tó dáa tó dáa fúnlẹ̀ òní ká máa sọ mọ́. wọ́n ló kọ àwọn kú àwọn àdílé ọkọ wá fi tipátipá mọ́ àwọn láti sọ àwọn lógbó fún àbúrò rẹ̀ tó do àṣẹlẹ̀ ipò àwọn ọmọ táwọn bá fi bá àbúrò rà ọmọ àbúrò rò òfin bàbá ẹ̀pọ̀ òfin bàbá àbúrò rò islam ọ̀gbà máa fi tupátupá ti kún obìnrin káàkiri lẹ́yìn náà àmọ́ dáyà ìlúlọ́kùnmá ń tẹ́rí tó ní dá ẹ̀kẹ́rọ̀ ọ̀tọ́ sí kẹ́ ẹ máa fi tupátupá ti kún àwọn obìnrin. àrùsùn ni lóko túláàsì islam ọ̀gbà àmọ́ ẹ̀kọ́ obìnrin lẹ̀kọ́ lọ lọ́kọ rẹ̀ tó bá fẹ́. ọ̀pọ̀lọpọ̀ afẹ́sọ́nilókun àfúnilókun yẹn gan ó ní í ṣe pẹ̀lú kọ́kọ́ owó lẹ̀ obìnrin yẹn àtàwọn ọmọ rẹ̀ ló sì wà tó jogun bàbá fún àbíyá fún wọn èlò bàbá fún èlò mọ̀mọ́ gbà olùdókò gbogbo ìlọ yóò tún á mú wọn ló ti pẹ́ akéwìn òní gbogbo ìlọ wọ́n lọ sùn lóko wọ́n yìí sì sóbìn lóko ti lè ju wa bàbá tí gbé o ti gbé nù àwọn bàbá bàbá la wúlẹ̀ àwọn bàbá bàbá wọn bá mú obìnrin lóbìnrin wọn sùn lóko irú ẹ náà wọn ti láyé jà níbí ìyá tọkùnrin kan bá a ti ẹni tó fẹ́ sóbìnrin lóko yóò wá mú aṣọ ó lè dé gìtá ó lè jẹ́ ní aṣọ tó bá ti fi sọ́ọ̀lù obìnrin tó bá ti kàn lára kò sí option fún wọn ó ti dogun rẹ̀ ó ti dogun rẹ̀ bí wọ́n ti máa dogun ìyàwó bàbá wọn ìyàwó ẹ̀gbọ́n wọn ìyàwó àbúrò wọn sẹ́wọ̀n pé ó bá lẹ̀ sóbìnrin kan ọkọ rẹ̀ bá kú àbúrò ọkọ ní oṣù lóko ẹ̀gbọ́n ọkọ ní oṣù lóko wọ́n ní ẹ àìsú ìyàwó ọmọ ẹni ló kó ẹ̀gbọ́n ti wá kó bàbá àbúrò ní oṣù gbogbo gbogbo akọ́rídà ìjẹ́jẹ́ mùsùlùmí làwọn àdàbà mùsùlùmí ni wá tó àwọn ètò ẹlẹ́bọ ó dùnyàn fáwọn Yorùbá pé ètò ló ń gba ìsìláàmù nù wọn gan wọn èyí ti ìsìláàmù sáyé àtàyè ojú dúdú àtàwọn ẹlẹ́bọ àtà àwọn abọ́gibọ̀ kọ́ iná ni wọ́n gbé ìgbésí ayé wọn bá ibi tí wọ́n ti kàdé màá mùsùlùmí ni wọ́n kó sọ láti wọn wà ní kíláàsì tí màá wọn wá omi ilé ọkọ rẹ bí bàtà ìbúrẹ́mà gẹ̀lẹ́ ti dà mọ́ òun ní tẹ̀lé òfin ọlọ́run rárá ilé gbogbo àtàbùrù kan ti ẹ̀wọ̀n parẹ́ o mùsùlùmí làwọn òṣìṣẹ́ tó burú obìnrin tó lọ́kọ̀ mí nílé ọkọ rẹ̀ tó kú àmọ́ tó bá wù ẹni tó sì fẹ́ fẹ́ yọ yóò fi hàn kó fẹ́fẹ́ tó fi ní bá lóun gbà ọwọ́ àlọ́ fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ èsì kò ti délé sí yẹn ẹrú ni ẹ̀ gbogbo ni lọ́dọ̀ fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ lágbà láti fi fún ọ àtọ̀sọ̀ dàbí ẹlẹ́dẹ̀ ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ wàhálà kò sí pẹ́pẹ́ náà gbogbo ẹni tó ti kọ́kọ́ kó ẹgbẹ́ òkú rẹ̀ fún láàbẹ̀ ìyàtọ̀ dára ta lọ́wọ́ àpapọ̀ mílíọ̀nù sí lọ yóò kúrò ẹbí ìyàwó rẹ̀ àwọn tẹ́lẹ̀ ìjábá hàn. nígbà tó ti àtẹ̀yàwó àwọn torí pé ń korún bá wọn irú ìyàwó ẹlẹ́ má nàá ó lé lórí Islam ti fi hàn obìnrin tó bá ti kọ́ kọ́kọ́ láti dọ́kọ lóhùn nígbà tó kọ́ kátà rẹ̀ Islam ní náà ṣíza ni ànàṣó ní sì máa ti wọn má nàá lóbìnrin lórí wọn olóṣèlú rẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ lọ fẹ́ jọ́sùn. wọ́n ní ọmọ kan nàìjíríà ọgbà islam ọwọ́ abẹ́ lọ́kọ mùsùlùmí bàbá rẹ̀ wá kọ̀ tẹ́lẹ̀ ńkọ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ kẹfìrí kò nígbà náà lẹ́yìn náà mùsùlùmí bíbìnrin bẹ́ẹ̀ lọ́kọ onígbà ìyọ̀ǹda lọ́dọ̀ káfíìrì bàbá bàbá káfíìrì wọn kò lẹ́tọ̀ọ́ láti lọ́kọ kọ́dà kí bàbá ọkọ̀ wọn tó fẹsẹ̀ sí kò lẹ́tọ̀ọ́ láti lọ́kọ nítorí pé ọlọ́run gbogbo ọ̀lẹ́ mẹ́ta àwọn ọmọ òun lè kàfìrí àlùmọ̀kìnínà sẹ́bìlà ọlọ́run ní fáyé lẹ́nu àwọn kẹfẹ́rí láti jẹ gàba láwọn mùsùlùmí lórí òbúkátà láti mọ ọpọlọ bá bàbá ń tẹ́lẹ̀ náà tuntun bàbá lè gbà náà ní kó mú báyìí tọ̀ wá àbí rẹ́fúrẹ́mù pé yẹs inú náà lọ́lọ́ tààrà yọlọ́ọ̀sẹ̀ islam rẹ́fúrẹ́mù náà lọ́ padà fẹ́ àti pàìtọ̀ torí ẹ̀yìn ọ̀gá fi yé bàbá ní kó bá dọ̀tún làwọn sọ èké mi orísun ni ọmọ bá jọ wọn sọ ìgbé ọ̀tọ́kọ rẹ fún wa ẹ wọn ti pè imáàmù lágbàdá bó wọn jọ wá sí imáàmù imáàmù àdúgbò ló sọ èyí ẹ kí ló dé ẹmọ fẹ̀yìn ẹsẹ ẹlẹ́sẹ̀ mùsùlùmí wọn ti lọ fi hàn lọ sọ pé bọ́ọ̀mọ bá gba islam tí bàbá rẹ ẹsẹ mùsùlùmí àwọn aṣáájú mùsùlùmí ló fi lọ ọdẹ afẹ́rù rẹ lọ́dọ̀ ọ̀tún láńpọ̀ tó ra ni wọn náà sọ wọn orí bá kò sùn kan bàbá dómi kò ní ọ̀rọ̀ pọ̀ ẹ mọ àbá wàhálà tí sọtún àbúgbà abábílẹ ọmọ dáadé òní kókó lè gbá wọn bẹ lé mi lépè kí ni débi ètè rẹ dáàdì mi ni dáàdì rẹ tó ní kò tó fi ọlọpọ ayọwọ abọ sí yóò ayé sàmà kọdọ kan náà ló kù tó dídá sí fa ó kókó lé tó fi dàrọ sùn láti wọn fẹ́ràn dáàdì mi adébó sí bẹ́ẹ̀. wọn ní irun pọ̀ lórí obìnrin lọba pọpọpọpọpọ kẹrọ pọkẹrọ tó lè máa fi ìpara àbí parí kọ́ máa fi sórí tó jẹ́ kí irun rẹ̀ kọ́ sí wàhálà tó máa jẹ́ kó ní yí ẹ̀dá irun rẹ̀ pa irun rẹ̀ ń sẹ́kù bí èèyàn dúdú wáyé náà yóò kàn ra sọ́ọ̀fù ní oṣù àná àmọ́ yóò sọ ti rún àwọn èèyàn oríṣi mi ti Pakistan ti India ẹ̀ bí lárúbáwá ọlọ́mọdé wọ́n yí ẹ̀dọ̀ ọlọ́pàá dànù tó bá ti ṣe bẹ́ẹ̀ yóò kó bá àwọn náà tẹ́lẹ̀ náà níjọ́ tó bá ti ṣe rìláṣà ti má gbogbo wọn jà orí obìnrin náà tàbí orí ọkùnrin lẹ́yìn ìjọba wọ́n ní tí obìnrin tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́ kó ti ṣe máa bímọ tí ọmọ mélòó tó bí gbogbo ẹ̀ ọ̀nà àti àbẹ̀lọ́pàá bì ó sì débi pé ètò fìdé yìí náà bá lóun fi mi, àwọn lọ́sọ̀pìtù wọ́n lè ti máa sọ pé tọ́ ẹ máa sọ sùkú lọ ìjọba ti máa bọ̀ so léyà lè ti torí rẹ̀ kéèyàn kúkú fẹ́ lómi nítorí kéèyàn fẹ́ bí àwọn ọmọ so ìyàwó lẹ́yìn ti wáyé pẹ̀lú ìdíwọ́ tí ó ní yìí kò lè bí ọmọ kan lọ títí má dáadáa ẹ̀mẹ́ náà bẹ̀rẹ̀ ní sábà àmẹ́wàá ní ìtorí pé òun ti wà bó ṣe wà kẹ wá tìtorí rẹ̀ kẹ pàtìdí aṣọ tó ti gbó olùjẹba ti bẹ́ẹ̀ ti ṣàbòtú sí ẹ fẹ́ àwọn ẹ̀ sì torí ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fẹ́ àwọn mi kẹ́sẹ́ pé a bàbá ìbá ti fẹ́ àwọn mi láyé ìjọba ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fẹ́ àwọn mi mọ̀ pé orí pé kò sí tó ṣe léwò àmọ́ lọ́nà kan pé yọ wà lásìkò yìí lórí kẹ́sẹ́ kó tètè wà lọ́wọ́ sílé ìtẹ́lẹ̀ náà ọsọ fọlọ lọkọ tó pásítọ yìí lọ àbí òye so pẹ̀lú wọn náà rí nǹkan tó ń pásítọ àbí òye so tẹlifí náà bá ti wà bẹ ẹlòmí jẹ wà náà ṣe mà títà bẹ ọlọ́run tẹ nígbà yìí mà àbí òye lọrọ bì nǹkan so torí délé yìí báyìí tómi bá ti bẹ́sì rẹ́pọ̀ tí rẹ́pọ̀ wà tọ́lọ́mọdé aláṣẹ tọ́ni àbí òye so ẹlẹ́yìn dàgbà ni mo ní kí n sọ fún ọ níjọba ní bọ̀ níjọba tó lọ bá kú. سبحانك أشهد أن لا إله إلا أنت أستغفرك